لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبيك محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم افتح لنا كتابك وسنة نبيك والعمل بهما ظاهرا وباطنا بسر ذاتك المقدسة اللهم آمين الذين يصدون عن سبيل الله ويبغون عوجا وهم بالآخرة هم كافرون أعوذ بالله من الشيطان الرجيم الذين يصدون عن سبيل لا يعرفونها حملا بالآخرة هم كافرون أولئك لم يكونوا معجزين في دون الله من أولياء من Ramadan dé dúró yìí à ń kó nínú ìpín nínú ẹ̀ èyí tá a gbà sáájú yẹn agbára wa kọ́ mímọ̀ ìṣe wa kọ́ kì í sí paṣẹ kankan síwájú ọba dẹ́dà tó ti fún wa lórí ọ̀fẹ́ yẹn àmọ́ à ń dúpẹ́ lórí rẹ̀ pé ó kẹ̀mí àti yín sínú ẹni tí ò lè gbàgbẹ́ náà àwọn atúmọ̀ yìí pé ẹnu ọba tó kù sí ọba lèkì ọlọmọṣà ṣe náà fún wa kàwá sínú àwọn tí wọ́n gbà lórí rẹ̀ ó wá ṣe lẹ́tọ̀ọ́ gbà fún wa àtọ́rọ àlékún kí àlékún lẹ́kọ́ àlẹ́kọ́ Muhammad ìkí àtọ̀rọ̀ náà kó máa bá àwọn ará ilé rẹ̀ àwọn sàábẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń jọ́sìn tí wọ́n lọ́sẹ̀ ní ayé lórí bá nàbí àtúntì ṣùgbọ́n bá mi ni wọ́n ṣe ìlàkalẹ̀ fún wa. lórí ayàtà adémi Suratul Hud ọgbọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́kànlá ayà ògún níbẹ̀ ni a ti gbé lónìí nígbà tó lọ́wọ́ bá dẹ́ta ń sálàyé fún wa yìí pé alladhina yasudduna an sabilillah wa yabghuna iwajan wa hum bil akhirati hum kafirun. àwọn tó jẹ́ pé wọ́n ń kọ dí ọ̀rọ̀ ọlọ́run wọ́n ń kọ dí iṣẹ́ ọlọ́run sabilillah ojú ọ̀nà ọlọ́run ó máa ń pọ̀ imma da'watu ila Allah imma al-hukmu bima anzala Allah. إما طلب العلم الدين إما الجهاد في سبيل الله إما لإعلاء كلمة الحق gbogbo ẹ̀ náà fi kí ni o fi sabilillah àwọn ojú ọ̀nà ọlọ́run pọ̀ ó mọ̀ máa ń lò general well nínú wọ̀nyẹ gbogbo náà ìwàjà àmì tó bá àmùjùlọ láàyè ni wípé òfin ṣẹ̀ríà ọlọ́run ìlànà tọ́lọ́run gbé kalẹ̀ táǹdẹ́bí wa ṣàlàyé fún wa ìkẹ́kọ̀ọ́ lọ́lọ́run tó máa bá a àwọn tí wọ́n kọ́ di wọ́n wá ń fọ́rọ́rọ́yìn wípé ọ̀nà yẹn sọ́nà téèyàn lè tọ̀ wàhùn bèlè àṣírátì àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí bèlè àṣírátì mú káfíìrù wọ́n jẹ́ ni tí ò nígbàgbọ́ sọ́jọ́ kan yìí ìyẹn ni pé wọn ò gbà wípé àlìkíámà tún bẹ ìjọ kan tún bẹ tí ò ní síjọ́ mi lẹ́yìn rẹ̀ ìjọ tá a lè ń sọ yìí ìyàwó wọ́n sáyé mà síjọ́ yẹn wọ́n kí kún síjọ́ yẹn wòláyìn gbogbo àwọn tó bá jẹ bẹ́ẹ̀ ẹ̀dá àwọn tàná ni àbáwọn ní kúnú wọn ò ní kápá kan wọn ò kan ìyẹn ni pé wọn ò lè kálọ̀ lágara wàmẹ́ káyìn aláwọn ní dúnì láàyè ní wọ́n ní kò sí fún wọn ẹni tó lè ràn wọ́n ṣe wọn ò lẹ́ni ó lè bà wọ́n lẹ́bẹ̀ẹ́bẹ́ alárànṣe àtúnṣọ́lọ́ ọba dẹ́dà ìjìyà wọn mọ̀ pé yòókọ́ afọláhùn mọ̀lọ́ àdáàbò ìyá wọn mọ̀lọ́ kìíyà náà ọlọ́ọ̀bá dẹ́dà ó lé wọn kú níyà yóò dọ́kú ìyá wọn níjọ́ kíni níjọ́ àlùkìyàmà máa kánú yẹsẹ̀tẹ̀rù lẹ́sàn-án torí pé wọ́n létí ìwòsàn wọn láǹfààní àmọ́ torí kíkọ̀ àìgbàfọ́lọ́hún àìnígbàgbọ́sọ́lọ́hún yẹn ó dàbí tó fọ́ wọn lójú kò jẹ́ kí wọ́n rí àwọn òdodo táwọn ànábì ọlọ́run polówó rẹ̀ ulaika alladhina khasiru anfusahum tábà wá ń bi wá pé àwọn olàǹtà ń sọ̀rọ̀ wọn yìí khasiru anfusahum àwọn tí wọ́n sọ̀fẹ̀ ní ara wọn wa dalla anhum ma kanu tó bá tó wá àlè kìámà gbogbo àwọn tí wọ́n ń pè pẹ̀lú ọlọ́run yẹn wọn ò ní rí wọn la jarama annahum fil akhirah tó bá gbọ́rọ̀ sí nínú haqqan lódodo ajẹ́ wípé tó bá dojú al-qiyamah fil akhirah humul akhsarun àwọn ni wọ́n kò fún sẹ́jù ìyẹn ni pé kò sí sẹ́ni tí ó sọ́ọ̀tì tí ó tó wọn ọlọ́run mọ́jà sọ́ọ̀tì ayé táàbà wá sọ́ọ̀tì láyé ọlọ́run bá lùkì ọlá mọ́fì sọ́ọ̀tì wà sálì kìámà ọlọ́run ọlá ìpínlẹ̀ jùlọ torí jọ́tọ́ náà ó yẹ pẹrẹ gbogbo aláìgbà yóò yẹ ẹ níwájú olùkọ ayé ọmọ láàánú wa ń jọ́nà fi wá sínú ẹni ìkẹ́ ẹni ìkẹ́ nú àwọn tọ́lọ́wọ́n bá lè kí ọlọ́wọ́ pálé níwájú gbogbo ayé mi ọlọ́wọ́n bá dẹ́dà nígbà tó sọ̀rọ̀ àwọn ìpín tí wọ́n gbà fún òun ó máa ń ṣe lóníbejì alukoran ó máa ń mú wá tó bá sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ sotie yóò sọ̀rọ̀ àwọn ìdàkejì àtọ́gbà fọlọ́run yóò sọ̀rọ̀ àwọn tí wọ́n gbà àmọ́ lórí ayé ẹ̀sìn ọlọ́run fẹ́ sàlàyé fún wa ìdàkejì àwọn tí wọ́n gbà fọ́rọ̀ ọlọ́run àwọn tí wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run. Iná lẹ́ni láàárọ̀ wà nínú sọ̀rọ̀ láti wà àwọ̀tò ìlà òfin ìkúlá ìlà sáàbù jẹ́nu dájúdájú tó lè gbẹ̀yìn ọlọ́run ó wá ní ìnàlẹ̀ ní ìnà àmìlú dájúdájú àwọn tí wọ́n gbọ́ ọlọ́run lódodo tí wọ́n gbà pé anẹ́bọ̀ Muhammad ìkẹ́ àtọ̀lọ́lọ́ fún wa bá ẹrú sí ọlọ́run ló ṣe òjíṣẹ́ rẹ̀ sí ní wà ámìlú sọ̀làhàt wọn kì í wá sí pé wọ́n gbà nìkan al-iman wàyíyà al-inqiyad inqiyad bil qalb ìtàkọ́ni bil qalb wàlá amẹ́lì bẹ̀rẹ̀ ìjàwá rẹ̀ mo bá ń pè nígbàgbọ́ òun ní àlẹ́tẹ̀kọ́ni bẹ̀rẹ̀ kọ́lù tọ́kàn dì sọ tó gbà wà lótìkò bẹ̀rẹ̀ lẹ́sà táwọn wá sí kí ni tó sọ ọ́ jáde wàlá amẹ́lì bẹ̀rẹ̀ ìjàwá rẹ̀ àwọn ń sin oríkèéríkèé ara wa ṣe kí ni àfin tọ̀ àwọn oríkèé mẹ́ta tí ìmọ̀lì ní kò gbọ́dọ̀ má pè tí ò bá pẹ́ pẹ̀lú rẹ̀ ànígbà lódodo olùgbàgbọ́ òdodo ìyẹn ni pé ta bá rẹ́ni tó lòun gbà fọlọ́run ó sọ pẹ̀lú ahọ́n àmọ́ kò gbà lọ́kàn ó di kínú mọ̀nàfíkì bẹ́ẹ̀ tó bá ní òun wá gbà pẹ̀lú ọkàn kò sí kí ni o kò sọ pẹ̀lú ahọ́n tó ti yẹ ó di kí ni sòyẹn pé bu àlámà rí agbọ́dọ̀ gbà ló máa fi ń ti ìnàlẹ́rìnà àmì wà á sọ̀lá àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́nà wọ́n wá ń ṣiṣẹ́ tọ ìgbàgbọ́ wọn lórí àṣẹ tọ́lọ̀ ọba lọ́la pa wọ́n lórí máa ṣe rẹ̀ àti má ṣe. wà á bá tu ìlà ọ̀bí im wọn ò wá nípò míì tí wọ́n fọkàn balẹ̀ sí yàtọ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ bá wọn. ìyẹn ni pé dáìmọ̀ yàtọ̀ bọ́bọ̀ ẹ̀rù ìlọ̀lá wọ́n kọ́tọ̀ ẹ̀rù ìlọ̀lá bí ìbàdà ti yìí wọ́n jẹ́ni tó máa ń gé sọ́dọ̀ ọlọ́run wọ́n padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú kíni o pẹ̀lú ìjọsìn wọn. ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n ń fi àfin ti ìjọsìn wọn sí ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń tẹ̀kọ̀kọ́ sí wọn ò ní tọ́kàn wọn balẹ̀ tó kọjá ọ̀dọ̀ àlá. gbogbo ẹni tó bá lè tọ́ sórí irú eléyìí àwọn ni wọ́n jọ máa lè lo àwọn tún pé ọmọ ọmọ òsínbẹ̀ àmọ́ ti mára. tó ti yẹ torí pé àwọn sọ̀háàbù gan ìtumọ̀ rẹ̀ ní àwọn tí wọ́n ní àwọn ẹni àlùjànnà sọ́hìb àsọ̀háàbù àwọn kí ni o àwọn ẹni àlùjànnà eléyìí mo ń pè wọ́n ní the companion of what of Jannah àwọn tó dẹ́pọ̀ ni ọlọ́run bá àlùjànnà fún àwọn ni wọ́n ní wọ́n fi ra òwe dẹ́pẹ́ àtẹ̀yìn àtẹ̀yìn bá ń kan ọ́ọ́rì ìlú rẹ̀ fi wọ́n máa bẹ́ẹ̀ gbére nínú àwọn ìròyìn tọ́lọ̀ bá dára máa fi ń ròyìn àlùjànnà tó tó kéèyàn tí ẹ̀ máa ṣe mà nípa ẹ̀ ìyẹn ni pé nàìmọ̀ dúnìyà jẹ̀zù àwòtẹ̀zù ìdẹ̀ra ayé ó máa ṣe kí ni ó máa ń yẹ̀ torí fún rẹ̀ látọ̀jú òun gan òjì ń bẹ gbére tó bá jẹ́ pé gbogbo tá a máa wá ń rò pẹ̀lú ayé pé dàrá kan bá gbẹgbẹrẹ àdámẹ́tọ̀nà dámọ́ wa láyé ò lè jẹ́ kí dàrá yóò gbẹgbẹrẹ pẹ̀lú wa àfidàrá bó ìdára kìámà torí pé gbogbo tí kì í jẹ́ kí dàrá ó gbẹgbẹrẹ pẹ̀lú èèyàn láyé nínú ẹ̀ lọ́jọ́ orí ẹ̀ nínú ẹ̀ làdámọ́ ara tọ́lọ́hún sí kíni tó dáma tí ó mẹ́rẹ̀ rẹ̀ tó tiẹ̀ nínú ẹ̀ nìsẹ̀mí rẹ̀ tó jẹ́ pé màdúrà àláwà ń bẹ́ẹ̀ ìyẹn ni pé ìdẹ̀ra yóò máa sẹ́kù àmẹ́ni tí ó lò dẹ̀ra aláyọ̀ ṣe o yóò ti wíyà etiquette mọ́tò máa ń wà ń gbà ní ó wà dáadáa àmẹ́jìnì ṣe kiri ó ti wíyà kò wá sí nílé ẹ́ńjìn yẹn ṣe dáa tó kò ní nítumọ̀ tó ti yẹ wọn àmọ́ nígbà míì lórí ìdẹ̀ra ayé àti ẹ́ńjìn àti gbogbo ó papọ̀ bẹ̀tọ́ bá dára mọ tó tiẹ̀ na wọ́n sì kíni ara yẹn tí ò ní gbó ìyẹn tí ń jẹ́ ogbó lára ó mú kó mbẹ́ kò ní jẹ́ kó rẹ̀ lónìí ń ṣàìsàn lọ́la ó mú kankan tí ó kó nira bá tó bá jẹ́rù bẹ̀rẹ̀ ara wa ni ó wọn xaalidu wọn ò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére náà ọlọ́mọṣà sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ọlọ́run. ìbáraẹni kan wọ́n ń bá ìlà àná. الأعمى والبصير والبصير والسميع أن يستويان مثلا أفلا تذكرون مثل الفريقين ó lẹ́ẹ̀rá kojú tá a bá bọ̀ látàní àtàwọn tá a sọ̀rọ̀ wọn sì ó wá fi wé kàlà àmà ó fi wé afọ́jú afọ́jú yìí kò wà lá asọ́mù àtẹni tí ò ní kí ni tí ò gbọ́ odi àti wọlbàṣír káwá fi wẹ́ni tó rí atẹni tó ni atẹni tó gbọ́ ó láti fi yàtọ̀ wà ń bẹ̀ alìyẹ sẹ̀wé yá sẹ àrò pé wọ́n jẹ́ dédé ẹni tó jẹ́ wípé wá ànúrù lè ìdáyà núrù lè ìdáyà wọ́n rí ìmọ́lẹ̀ ìmọ̀nà wọ́n dẹ̀ ṣe kí ni o wọ́n sì tẹ̀lé àtàwọn tí wọ́n gbọ́ òdodo látọ̀dọ̀ ọlọ́run tí wọ́n gbà gbọ́ tí wọ́n fi ṣiṣẹ́ àtàwọn tí wọn ò gbọ́ àríkà sọ fún wa kí ṣe pé wọn ò gbọ́ wọ́n gbọ́ o àmọ́ wọ́n gbọ́ bí ẹranko ṣe máa ń gbóhùn gbígbọ́ wọn yẹn ò ṣe wọn láǹfààní tí pé wọn ò bá ti wá ṣe ní láǹfààní kò lè ṣe kí ni o kò ní túmọ̀ nígbà tí ò gbọ́ náà ni sheikh wa eh, Salah al bàbá ní ìnámàlà àṣọm ó ní àlà àṣọm alẹ́ ìlà ayẹ́sìmá ẹni tá a lè pè láti tí ẹni tí ò gbọ́ rárá wàlákìlà àṣọm alẹ́ ìlà ayúrí ìlú ayẹ́sìmá adití gẹ́gẹ́lẹ́ tí ò lè kíni kò fẹ́ gbọ́ yàní tábàlẹ̀ ò gbọ́ sẹ́wọ̀n pé ó di kì í ṣe pé ó di òṣèkíni kì í ṣe pé kò fẹ́ gbọ́ irinṣẹ́ tí ó dì gbọ́ ni òṣèkíni ni òsì ọlọ́ọ̀bà lè kí ọmọ ṣàṣà lọ fún wa àwa tá ń gbọ́ ọlọ́run tó wúlò fún wa. wàlẹ́kì làásọ̀m ó ní àlàásọ̀m mu ánìlè húdà òun lẹ́nu tó yẹ pé láàyè rí wàlá ayọ̀ hẹ́pù àyẹ̀sìmà kò fẹ́ kò sì gbé wa ní kíni àti gbọ́ ó ní gbogbo bẹ́ẹ̀ sọ kìrìkìrì gbọ́ ní tẹ̀lé mi ó ní ìnáma wúwalẹ̀ àlàásọ̀m òun gẹ́gẹ́ lẹ́ni tó di tí fúnra ẹ̀ ló di etí yẹn ó gbọ́ àmọ́ kò tẹ̀ jó wọlé alẹ́ sẹ̀wìyá ni mẹ́sàlẹ̀ ǹjẹ́ wọ́n ṣe déédéé alẹ́ sẹ́wì lẹ́bí náà yà àlàmú. ìnáma yà tàzá kyàrú kúlù àlùbá. ǹjẹ́ àlẹ́ ti wé àwọn tó mọ̀ àtàtúwò wọlékìní tí wọ́n mọ̀ láyé ní wọlékìní alẹ́ sẹ́wì. لا يستوي أصحاب النار لا يستوي أصحاب النار kò sí fi wéra wọn ọmọ aná àti kíni o ọmọ àlìjánná. Asahabu alijanna oníṣẹ́ àmọ̀kọ́ ma alijanna humul faizun àwọn ni wọ́n jèrè. Àárín tẹ́ kò sọ pé wá asahabu náà ló wá filẹ̀ lẹ́yìn pé ìdàkejì rẹ̀ yóò náà. Bàbá ti ní àwọn náà ti mọ tí wọ́n ṣe. Ìyẹn ni pé wọ́n máa ń pe òṣùlùmù yẹn ní òṣùlùmù ẹni tá a fẹ́ kó jẹ̀rẹ̀ pé èrè mo fẹ́ jẹ́ òjẹ́ ó wá sọ pé àwọn jẹ́ jù àwọn tí wọ́n ti kíni tí wọ́n jèrè fún ẹ ó ní ulaika ashabul janna hum fiha khalidun àwọn tó jẹ́ pé wọ́n máa bẹ nínú bó nínú aljanna alẹ́sẹ̀wìyá ni mẹ́ta ǹjẹ́ alẹ́ fi wéra wọn á lè fi ìmọ́lẹ̀ wé òkùnkùn a sì lè fi wé tó rí ká ẹni tí ò rí afala tazakkarun afala tazakkarun yẹ kẹ́ tiẹ̀ rántí ni ìyẹn pé ẹni tí ń se tí o ní ṣe láǹfààní àtẹni tí ń ṣe tí ó ni o tí ó ṣe láǹfààní ó mọ yàrá yẹn lẹ́nu tábàdà ń tẹ̀ ń ṣe kí ni ẹ̀rùpá ẹ̀rì yẹ kí n rí pé ọ̀pọ̀ ìjọ tí mo ti ń kí wọn kàn mí balẹ̀ so yẹ bẹni tí kì í ti ń bẹ́ẹ̀ ti ń ọkàn tí ẹ balẹ̀ bí kéèyàn mu sìgá bí kí ni ó já síyàn ní lásọ bí kí wọ́n sọ pé ó di lọ́la ọ̀sà mu kánsà mu etiquette àwọn ọ̀rọ̀ pé ah ẹgbẹ́ ìbá jẹ́ ń ṣe èwo làǹfààní wà nù ẹ̀ àfàlà tàzàkàrù bóyá kéèyàn ní onímọ̀ arántí bó làǹfààní wà náà. ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير ألا تعبدوا إلا الذين هم أراضنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين ولقد أرسلنا نوحا إلى قومه عرفت جملة استرضية كيلو فا ọmọ ní ṣe kí ni bá àbí ó wá parí ó wá fi wé ọmọ pé wọn ò jọra wọn o ọlọ́run bá dẹ́dà wá parí ayé àtó pírísìdì ayé àkótó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ànábì ló hàn sí i wọ́n kí ni wàhálà kọ́dì ó ti ní àfàlà tàdàkàrú sí wọn ò rántí ni nígbà pé dàáwù ni àbùkùdàkírùkùn ẹjẹ ìran ilé tí àwọn kan tí ìrántí ṣe láǹfààní àtàwọn kan tí ìrántí ò ṣe kí ni tí ò ṣe wọn láǹfààní wọn ni wàhálà kọ́dì pàápàá àrùsálù náà wàlàkọ́dà sọ̀nà nuhan ìlà kọ́mi yìí ó láti rán nuhu alayhi salam ìlà kọ́mi yìí sáwọn kiri àwọn àjọ rẹ̀. àríkẹ́ àsìkà nígbà tí àsìkà wà mẹ́rin kí ni àsìkò yẹn wàlàkọ́dà sọ̀nà nuhan ìlà kọ́mi yìí arán nuhu síjọ rẹ̀ ẹ̀ ìnílà kún yẹn ni pé wàkọ́ọ̀lá lahum. ó wá sọ fún wọn pé ìmílá fún nàbí olùbí èmi tẹ́ ẹ rí ti mo dójú sẹ́yìn nàbí olùlàkùn mo jẹ́ olùkíní lọ ló jẹ́ fún yín ó ti yẹ wa ká tó bẹ̀rẹ̀ kí sọ́tún nàbí yìí láyé ló fà lè nu mumayizat mẹ́gbàlá àárẹ̀ èso nínú àwọn àṣàyàn tí ń bẹ pẹ̀lú ṣúra yìí wọ́n pè ní ìyẹn ni pé kì í ní àwọn tànàbí ọlọ́run mi wà tán ṣáájú ohud tọ́lọ̀ tẹ̀sán ó sọ̀tà ànábì ohud ó sọ̀tà ànábì sọ́lẹ̀ ó sọ̀tà ànábì musa wọn máa ṣe bàbáàlì fi hàn mí sọ̀rọ̀ àmọ́ tójú gbé láti nù lọ́pọ̀lọpọ̀ ọgbà táwọn wọn ni bá fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀tà àwọn ànábì ọlọ́run nínú súra kan tó ti wá dáìmọ̀ yẹ́pùtà min súra min nàbí láyé nuhu alayhi salam lè torí kiri torí pé òun là kọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run lórí ilẹ̀ anabi wa adam alayhi salam anabi ọlọ́run ni bọ́pọ̀ jùmúrù lànà ìtafàkù alẹ́ bọ́pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì ti sọ wípé anabi ọlọ́run ni wàlẹ́kì kìí sojìṣẹ́ yàtọ̀ àmì ẹ̀bẹ̀kọ́lá fẹ́ lọ torí pé òun náà kàfàrù kùn bẹ́yìn nàbí wọ̀rọ̀sù torí pé yàtọ̀ máa ń bẹ láàrin anabi àti àtòjíṣẹ́ anabi òun lẹni tó pé awọ́wọ́ ilé yìí ọlọ́run ránṣẹ́ sí tó ti bìṣẹ̀rí àti mẹ́ pẹ̀lú òfin kan walakin láàmú tí alkita wọn ò sẹ́kìn wọn ò fún ní tíra wọ́n lámú ya'muru bit-tabligh wọn ò sì pa láṣẹ pé iṣẹ́ kó sẹ́kìn okùn ló gbogbo khilafatele ar-rusul war-rasul huwa ma awha Allahu ilayhi bi òun lẹni tọ́lọ̀ ń ṣẹ́ sí bìṣẹ̀rí àtìjẹ̀rí pẹ̀lú òfin tuntun wà àtọ́wò lọ́wọ́ kìtà ọlọ́wọ́ tó wá fún ní tíra wọ̀lkọ́m yóò fún níjọ súnmọ́ àmọ́ra òbí tẹ̀blíkì ọlọ́wọ́ apaláṣẹ pé ọfẹ́ ọkọ̀ iṣẹ́ yìí wọ́n ti gbé ọmọdókòwò sọtìyẹ làwọn afáàmọ́ mi sọ fún wa pé awùwàlú rusul àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run ànábì Nuhu káàdìlà ń bi yá sàlùkì àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú rẹ̀ tó ti káànù àlà tawhid àwọn náà ń bẹ lórí ìmọ̀lọ́ngbọ́ kan títí tó fi dórí rẹ̀ nígbà tó dórí ìjọ ànábì Nuh alayhi salam ṣètánì ti bẹ̀rẹ̀ sí ń lo àwọn èèyàn torí pé wọ́n ń sin àwọn ẹni rẹ̀ àwọn obab àwọn sọ̀lẹ̀hùn tí wọ́n bẹ láàrin wọn. ó ti kú ò lẹ́sẹ̀ lásán. ó ti kú ò lẹ́sẹ̀ lásán àwọn àjọ ọ̀tọ̀ wọ́n ń ṣẹ̀ṣẹ̀ náà. àmọ́ lórí ìjọnú ẹ̀ ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ kíni o àṣekì ẹ̀bọ ó bá pé sírìmù yẹn pọ̀ ló jẹ́ kí wọ́n ràn pé ànábì ọlọ́run yóò sì jẹ́ kí wọ́n yóò sì jó jíṣẹ́ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì nàbí ìlà ìlú alayhisalaam nínú ànábì ọlọ́run ẹlẹ́kejì bẹ̀ ni wípé ahlaka lọ́wọ́l ahlẹ̀ dúnìyà fi zamani yìí lẹ́yìn wọ́n ti dá anábì adam títí nù bọ̀ tàbí ṣe kìláfà lórí àtàwọn ọmọdọ́mọ tí wọ́n tẹ̀lé àtàwọn anábì ọlọ́mi tán náà tó ṣáájú rẹ̀ tálùkà lè má dàpọ̀ wọn fún wa sóti àmọ́ lórí anábì nù lọ́lọ́n payé rẹ̀ ìlà kọ̀ọ̀mà ìlà lẹ́bí na amẹnu bí àyàfà àwọn tí wọ́n ti kí ni tí wọ́n gbà fún un ọlọ́run ọba dada wọn máa ń sọ̀rọ̀ tí wọ́n tẹ̀lé wọkọ̀ tí wọ́n gbà fẹ́ sí tẹ̀lé wọkọ̀ ọlọ́run ọba dada wọn máa ń sọ̀rọ̀ ànábì Nuhu alayhi salam àbó máa ń pa àwọn àtẹ̀ ìfọ́nsí ọlọ́run pé má jò jẹ́ bàjẹ́ fún ọ ìmọ̀ àwọn ànábì tí wọ́n rán ṣáájú rẹ̀ wọ́n ló sẹ̀mí tó ju tiẹ̀ lọ wọ́n tún lágbára gan torí pé mẹ́ta àwọn àmì àṣàyàn tá a fún wọn gánfẹ̀ ju ti àtàwọn ọjọ́ rẹ lọ ojúmọ́ náà rí tán gbogbo ìtọ́jú rẹ̀ rí májò sí kí ni o májò kó bàjẹ́ fún lójú sọ pé wàhálà ọ̀dì pàápàá àrùsálùmá. bá a ṣe ná ọ síjọ tiẹ̀ lára náà òun síjọ tiẹ̀ náà ìlà ìlà ọ̀hún yìí eléyìí ó ti máa jẹ́ evidence kan lílẹ̀ ní kúlẹ̀ nàbí yìí ń sábẹ̀ nàbí yìí na Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n wá sáájú ànábì wa Muhammad àrùsálùmá ọ̀hún lọ́wọ́ ìlà ọ̀hún yìí ọlọ́run lọ sáwọn kí ìjọ wọn ẹ̀mí gbọ́ wa arsalallahu Muhammad ila qawmi hmm. wa ma arsalnaka illa rahmatan lil alamin tí ó bá lọ ní kúlíyà àyùwà nẹ́ẹ̀sù ìní rọ̀ṣúlù wọ ilẹ̀ ikú jẹ̀rẹ̀ ha àmọ́ àwọn anábẹ́ lọ́tọ́ sáájú wà á Musa ilá kàwé yìí wà á sọ̀lá sọ̀lá ẹ̀hún yìí yóò sàdáyàrí rẹ̀ ẹni ó lè kílèmù pé wọ́n rán òun sáyé òsì wàdínú làǹbíyà àwòdínú nàbí ìlà Ìsá alayhi ẹ̀sìn christian tí wọ́n fi rán àwọn táwọn ọmọlẹ́yìn Jésù ń sìn dánàbí Ìsá jà nàbí wọn tí ó ti yé ànábì wa náà ní ìkí àtọ̀lọ́ náà kó máa bá torí pé kó ló amanna billah ẹ amanna billah la nufarriqu bayna ahadin min rusuli a sì yàtọ̀ kò sí yàtọ̀ gbogbo agbọ̀rọ̀ nígbàgbọ́ àlìyímánì ìjìmọ̀ ẹ̀lẹ́ lágbàrọ̀ tí mo fẹ́ bọ́ bẹ̀ fún wa ni wípé ẹ̀sìn anabi ayisa alayhi salam tó jẹ́ ìsìlámù ni máa bó ṣe jẹ́ ìsìlámù yẹn jẹ́ mẹ́sẹ̀jì tó ṣe déédéé mẹ́sẹ̀jì anabi wa Muhammad kò ń ṣe mẹ́sẹ̀jì alamiya it's not a global message nígbà tó lọ tán ni wọ́n sọ di kí ni o ni wọ́n sọ di ẹ̀sìn gbogbo ayé tí wọ́n ń gbé kiri ẹ̀sìn yẹn ò kọjá eré àṣà lónìí sọ pé eré àṣà ò ní wípé sham comprise of Israel Palestine Damascus Lebanon Jordan Iraq Iraq ò sílẹ̀ kò kọjá báwọn àti masari náà wà nù bẹ́ẹ̀ wọ́n ṣe kí ni kò kọjá bẹ́ẹ̀ torí pé irúkùsù yẹn gangan ni bàmí Israẹli àṣekí ni wọ́n ṣètò sí i sọ ọlọ́run rán anábì Isa alayhi salam kò rán sẹ́lòmíì rárá illa bani Isra'il bólátí lọ wọ́n làkọ́dọ̀ àti sàlánú án ìlà ọ̀wé pàápàá rán anábì lọ́sù sí ìjọ rẹ̀ kí ládé kó sọ fún wọn. Inni lakum nadhirun mubin. Inni Mo jẹ́ fún yín olùkìlọ̀ ìkìlọ̀ tó sì clear tó lẹ́gbẹ̀ẹ́sì ni wáyé tó ṣe jẹ́ wípé nàvíìrù ló ti síwájú ló fi yẹ nàvíìrù àti mú wá fún alẹ́ kan mò ń kì í lọ ìtumọ̀ ẹni pé ní tó bá wọn tí wọ́n ń ṣe lórí ẹ̀ ló wá ti kí ni o ló wá kí wọ́n lò lórí ẹ̀ ẹ̀ní làkún àṣìkìlá mò ń kì nílọ nípa kí ni o ìmú mi pẹ̀lú ọlọ́run àwọn tẹ́yìn jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run ẹ̀ní làkún nàvíìrù mùbí náà. ألا تعبدوا إلا الله ohun tí wọ́n lè rán mi sí yín òun ni wípé Allah ta'budu illallah bẹ́ẹ̀ gbọ́dọ̀ jọ́sìn fẹ́ lómi ayábí kí ni o Allah ibẹ̀ láti gbọ́ mọ̀ pé gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n wá ṣáájú ànábì ọmọ Muhammad kẹ́lìmà kan dà wọ́n papọ̀ òun náà kí ni kẹ́lìmà tó tawhid òun náà ni la ilaha láàmà àbúdùn bí hákì ìlànà kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo akíní àfi Allah ló fà tó jẹ́ wípé èèyàn kan ò ní wà lè Janna èèyàn kan ò ní wà lè Janna ìlà àyùmínú bí wàhádàníyàtìlá àyàfi kó nígbàgbọ́ síjọ kan ṣoṣo Ọlọ́run tí ò bá ti ní ìsọgbọ́n tí ó dà sí tó ti Allah ta'budu illa Allah ẹ gbọ́dọ̀ jọ́sìn fẹ́ lómi àákíní Allah gbogbo eléyìí ni dáwọ́tìlá àǹbíyá o ti ń gbogbo àwọn anábì ọlọ́run náà ó sì kọ̀kọ́ mọ́ ń kìlọ̀ fáwọn kí ni o àwọn ìjọ wọn nìyẹn anábìwọ̀ Muhammad alayhi salam níjọ́ tí ó jíṣẹ́ fara mẹ́ka ṣẹlẹ̀ ó ti ń já ànábì tẹ́lẹ̀ ó ti kíni ó ti ń já ànábì tẹ́lẹ̀ ìfẹ́fẹ́ mọ̀ pé ànábì ni ó kọ̀kọ́ di kó tó kíni òjíṣẹ́ wọ́n ní nóbì àbìlì ìkàrà wọ́n sọ ànábì dà ànábì ọlọ́run pẹ̀lú kíni o súrátẹ̀lẹ̀ اقرأ باسم ربك الذي خلق ايه خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم gbogbo bàtí súra yìí àyà yẹn fi sọ̀kalẹ̀ sotie ó sì wà ní mọ́ràhálà ànúbúwà àmọ́jọ́ tí wọ́n rán níṣẹ́ wà oríṣi labẹ́lì mudasir ìjọ tí wọ́n sọ súra tó mudasir kalẹ̀ ìjọ yẹn gan-an ni wọ́n kíra rẹ̀ as a messenger wood pé ó yá wa lọ jíṣẹ́ lójú ó sọ fún pé yá àyíwá lòmọ̀dá sèl. kọ́m fàánzẹ̀ kó kí ni ó fàánzẹ̀ á rí pé nàzàrà yẹn ó ṣe déédéé tàbí kí ni lóòrùn ìnílákún nàzẹ̀ kọ́m fàánzẹ̀ dìde kí wọn ò máa kìlọ̀ kí ló fà á tí kìlọ̀ yẹn fi ṣe déédéé yóò ṣe déédéé torí pàrọ̀ amáka náà ní nǹkan míì tí wọ́n ń ṣe ń gbà kọjá kí ni ẹ̀bọ káàdà láhùn àdìhà wọ́n láwọn ọlọ́run tó pọ̀ three hundred sixty lẹ́bọ̀ tó ń sìn mẹ́ka three kìíní hundred and sixty ó wá pè wọ́n níjọ́ kan ó pè wọ́n sókè sọ̀fà oníyàbá ni àṣẹ yàbá ni Abdulmanaf ẹ ó pè wọ́n jọ nígbà tó wá pè wọ́n ó ní láwọn òkùnbírùkùn àwòkámà kọ́ọ̀lù tí ń bá sọ fún yín pé lẹ́yìn òkè yìí àwọn ẹ̀sìn kan fẹ́ jálù yìí ẹ gbà mí gbà bẹ́ẹ̀ nígbà tí wọ́n wọ́n tí wọ́n sọ ní pé máa jàrá bùnà àlẹ́ yìí a gbọ̀ǹkọ́t àkàrọ̀ mọ́ ọ lọ́wọ́ rí so that means wọ́n ṣe kí ni wọ́n confirm wọ́n dá àfam pé píámẹ́ olódodo ni ó wá ní ìnílà nàbírú bẹ́ẹ̀nà yàdé yí arábù ìṣẹ̀lẹ̀ mo jẹ́ni tí ń kì í lọ nípa kí ni ẹni tí ìjìyà rẹ̀ tí ó lè dé bá kí ló lè sọ fún ọ pé allah ta'budu illallah mi ò fẹ́ kẹ́ jọ́sìn fún kàmí àti ajẹ́ pé tawhidur risala iṣẹ́ táwọn anábì ọlọ́run kọ́kọ́ máa ń jẹ́ ẹyọ kan náà ni òun náà ni báwo ni ṣe pé gbogbo padà láti mọ fún allah subhanahu wa ta'ala náà. wọ́n máa ń tẹ́ẹ̀rí mi ò sọ ẹlòmí èmi tóun jójíṣẹ́ ọlọ́run àkọ́ọ̀fù alaykum mò ń bẹ̀rù lérí lórí ìyẹn ni pé tẹ́ẹ̀ bá lọ gbà ajẹ́ ni pé sábàbù làdáàbù tó tó máa ń bí ìyà oníkíní o tí ẹ máa gbà alákọ̀ọ́kọ́ nù ntọ́ lè bí ìyà fún ni n tẹ́ ń ṣe o lè bí ìyà ìyẹn ni pé kẹjọ́sìn fún kàmíìn lẹ́yìn ọlọ́run kò sádánwò kan tó ṣẹlẹ̀ sẹ́dá lórí ilẹ̀ tó wá bá ìlà bíkíni bisábà bí ṣẹ́ẹ̀kì àyàfi torí pé ẹrú mú nǹkan míì mọ́ ọlọ́run kò sí ìdẹ̀ra kan tó le tóbi tó le wá bá ẹ̀dá tí ó wà jẹ́dẹ̀ra tí ó kalẹ̀ ìlà bisábà bí ìmẹ́ni ìdìlá àyàfi torí pé ó nígbàgbọ́ rẹ̀ dà ìyẹn ni pé nínú tó le kó yàjẹ̀yàn jù tí ó jìyà láyé tí ó tún jẹ́ níbo lálọ́kìyàmà òun ni kí wẹ́rú bẹ́ẹ̀ jẹ́ ni tí ó máa jọ́sìn fún kàmí àti sọ́lọ́ lójó ànábì nù sọ pé ní àkáàfù àlékù mo bẹ̀rù fún yòó. mo ń bẹ̀rù lé lórí àdáàbà ìyàwó ni ìyàwó mi tí ó wà níjọ́ kan ìyà ẹlẹ́tẹ̀ ìlú ìyà tí máa ronú lá. فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا إلا الذين هم فاني الرأي وما نرى لكم علينا من فضل وما نرى لكم علينا من لنظنكم كاذبين فقال الملأ الذين كفروا من قومه àwọn ẹni abí nínú àwọn àjọ rẹ̀ faqala li al-mala'u wọ́n máa ń pè ní àwọn sàdáàtà àwọn ashrafun nas àwọn tí wọ́n jólówó tí wọ́n jẹ́ ní abí nínú àwọn àjọ rẹ̀ àwọn ni wọ́n kọ́kọ́ tako tó sì jẹ́nu tọ̀bíà ìtakò ọ̀rọ̀ ọlọ́run lọ́pàá tó jẹ́ pé tẹ́ bá rí ẹ̀kan tọ́lọ̀ ń kọ́rọ̀ ayé sí lọ́dọ̀ tó bá fún ní imen orin méjì lọ́nà sí kíni ló ṣe fún un torí pé orin ayé àti ìjẹ́ ipò kan kì í fẹ́ jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọlọ́lọ́ tètè gbà fọ́lọ́ torí pé wọ́n rí àwọn rí pé kíni gan sẹ́mà ó máa ń hàdí gan tá a bá lẹ́ni tọ́lọ̀ ń bá so lóore bẹ́ẹ̀ fún ẹ̀ mà kọ́lọ̀ fẹ́ kẹ́ ní kẹ́ ńlá méjì ló fẹ́ kẹ́ kó lọ́lá kó jẹ́ ní abí èèyàn gíga kó wá jòkó bá ṣe jòkó kó ló ń gbọ́rọ̀ lọ ohun gan ohun gan ohun wọn ló fà tó jẹ́ pé a bùkátà láti tírìnì ara wa ká tírìnì ẹ̀mí torí kí là á jẹ lọ́la tẹ́wàá rí kọmíṣánná kan kó wá jòkó láàrin wa káwọn náà kí ni wọ́n wá sí wọ́n wá gbọ́ tẹ̀síìrì wọn ò lè gbọ́ torí iṣẹ́ ọwọ́ wọn ṣe bí àdìjọ yẹn yìí ní chairman local government wáyé tí ò ní lọ bọ́tẹ̀ sí ẹ̀ àti lọ bọ́tẹ̀ sí ní ibẹ̀ gan lọ̀rọ̀ àmọ́ yóò kọ́ máa rò à ah, tí má ti débẹ̀ ní ìsìn wọ́n máa béèrè pé kí gbowó wá kíní kan subhanallah torí yóò bá tálákà pàdé ẹ̀kejì yóò rí i pé àwọn àjòkó ti àwọn fòkọ̀rọ̀ hàdà faqala al-mala'u alladhina kafaru min qawmihi àwọn tí wọ́n kọ́ rìjẹ́tì iṣẹ́ ànábì nínú àwọn kí ni àwọn tí wọ́n rí àwọn nílé ẹni abí yìí ni kì í wá ṣe àwọn nìkan látọ̀rí tí wọ́n ló ti bẹ̀rẹ̀ ẹ̀yà mú ìkan náà ànábì ọlọ́ ànábì Musa alayhi salam nínú àwọn tó kó bá Fáráò àwọn kí ni al ni tábàlọ́ sí suratul A'raf faqala al-mala'u alladhina kafa faqala al-mala'u min min qawmi Fir'awn يفسدون في الأرض نعم ويذرهم آلهة ونقتل أبناءهم ونستحيي نساءهم وإن قومهم وإنا قومهم كافرون إذا كنت بقى موسى أتي فرعون عليه من الله ما يستحق nígbà tí wọ́n ń ṣe fanfa àwọn evidence tí anabi musa ti mú wá fún farao ó ti t'alọlọ ta lọ́lọ́run rẹ àmàrọ̀ bùkù àmàrọ̀ bùkù musa ta lọ́lọ́run o si sì júwe ẹ̀ fún ó ṣàlàyé fún ẹ kí ló ayà tó mú wá ó yọwọ́ jọ ni ti ń ká fìràwọ̀nà lágara sótíé ó ti fẹ́ máa sọ̀kọ́m o ti n ṣe díẹ̀díẹ̀ fún pé kó padà àwọn kí ni o àwọn òpìdán wọ́n ránṣẹ́ pa àwọn òpìdán wọ́n tún rí tó ṣẹlẹ̀ ní gbangba pé àwọn òpìdán sọ pé ah iná amẹ́nà amẹ́nà bí rọ́bì alẹ́mí rọ́bì Musa wà àwa tó rí àwa lẹni tó kúkú gbà <laughs> so wọn ò tí jẹ́ kí Fáráò sọ̀rọ̀ tí má sọ pé قال الملأ الذين كفروا قال الملأ من قوم فرعون أتدعو موسى وقومه ليفسدوا في الأرض ṣe wọ́n kó bá wọ́n ní ìrẹ́ Fáráò ọ wà á wà á lè àtàkì wà á fi fún ọmọ àtàwọn létí sẹ́mi pé má ṣe jíjà rẹ̀ báyìí orí rẹ̀ kàrin ní kílówí. ọ̀rọ̀ sọ̀rọ̀ wọn tí ló bá ti ra àwọn. ní ìsìn tá sì pé ẹja sa ẹ fi àwọn obìnrin wọn lẹ̀lẹ̀. wọ́n iná tó bọ̀ ní àwọn tí wọ́n ṣe ọmọ ẹrú gbogbo wọn. ìyẹn ni pé a ṣọ́ra níbi tá a bá ti rí tí ọlá bá ti ọlá tí ó dáhùn yóò gbọ́rọ̀ ọlọ́run mo tó jẹ́ tí àwọn aṣáájú wọn ó di tẹ́ẹ̀mà wọn ń gbọ́rọ̀ ọlọ́run ọkàn sì ní dípẹ́ta tó bá jẹ́ pàrọ̀ tá à ń dúró pẹ̀lú àwọn tọ́kàn wọn rí bákan kan náà ní tọ́kàn wọn dúdú ọ̀rọ̀ kan náà lórí wọn ìyẹn kan ní bẹ́ẹ̀lẹ̀ látòrí mọ́tò ẹ ti gẹ̀ẹ́sẹ̀ tí ó máa jábọ́ látòrí mọ́tò ló sì máa parọ́ ẹlòmíràn ó sì ni tí tó wá ṣe náà wá burú ni pẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ṣẹ̀mọ̀ kò ní sí wàhálà bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó wọn wọ́n máa wà ní jòkó kan tó bá ṣe ìrántí ọlọ́run brief lecture ibi tí wọ́n máa tuntun wá sọ̀rọ̀ ní house tí ó sì wá sí wọ́n máa ń fún wọn gáìdì wọ́n fún wọn ní kí scope kọjá báyìí ó máa kí àwọn kan tí wọ́n jẹ́ ìjọba ni wọ́n máa ń torí pé kò gbọ́dọ̀ mẹ́nu bá kínní kan so láwọn ah, ó lè sọ àṣìṣe ní ayé báyìí torí pé àlùmọ́láwù àdánwò ni ẹ̀yà gbọ́n tí wọ́n sọ fọ́kọ́lá àlùmọ́láwù lẹ́yìn ní kápọ̀lù ìrẹ́ wúdù ìrẹ́ núhù àlẹ́ìsàlám àárí ẹ̀sìn kankan ìlà bàṣàrán mìsìlánà abara ni wọn náà bí wa èèyàn ni ẹ̀rọ mankind like us bóòlù ṣe ń gbọ́rọ̀ ọlọ́run ọba tí wàá rán yẹn kò ní jẹ́ wọ̀nà máa nà ka ìlà bàṣàrà mìsìlánà sẹ́mi tí wọ́n á sọ̀rọ̀ Muhammad náà kí àtọ̀lọ́ ọlọ́run bá tó bá jẹ́ ni àyùnzùlà alẹ́ yìí àwùjá àmọ́ ẹlẹ́gẹ̀ẹ́ bọ́lọ́wọ́ bàbá tiẹ̀ wá rán èèyàn sí kò ní jẹ́wọ́ kò ní jẹ́ èèyàn bíi tiwa ẹ ti gẹ̀ dẹ̀ máa náà wá kà ìlà bàṣàrà mìsìlánà adẹ̀ ṣàlàyé fún anjọ́ ni pé ìkẹ́ ló jẹ́ fún wa abara bíi wa sí wa. نعم لقد جاءكم رسول جاءكم رسول من أنفسكم لقد من على المؤمنين الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم قل ìrètí ìdẹ̀ra lọ́rùn pé mọ́nà lọ́rùn ó parí ìdẹ̀ra rẹ̀ kó rán láàrin wa èèyàn bíi wa tó bá rán màláìka kò sí tá a ṣe adẹ̀gbọ́dọ̀ orí rẹ̀ ń kà tóbi báyìí Apani ní sàngànà ó wá sọ fún yín pé ẹ jòkó kí lẹ́sẹ̀ sẹ́lẹ̀ jòkó ni ẹ gẹ̀ẹ́dẹ̀ ọ̀rọ̀ wọ́n dàbí ọ̀rọ̀ sọ́jà tí wọ́n fi ti àwọn kí ni sì níbíà ẹ máa ní tó bá lọ sáàbò rí ká máa ní ká máa lọ sí parade ground sẹ́mu àwọn òmọ́ láì dá àwọn òsìmọ̀ fáwọn tí ń ṣe wálé ṣe ẹ wá wà ọ̀gá sí ebi gbẹ̀yìn látàárọ̀ ní dúró bí wákàtí kan yóò máa collapse èèyàn nìyẹn o.

ìtumọ̀ ẹni pé bá ti ẹ̀ràn awa àwa nínú olówó ló yẹ kí ni o ti máa nàbí ọlọ́run ọlọ́run àti àwọn afáwalẹ̀ sọ lórí. àwa rí wà máa nà àwa ká wọn wá ta padà. àárí kankan tàbáàkà ìlàlẹ̀ nà ara ní ọ àti ẹ̀tún wá wò àwọn ya òkè àlè mánéjì olóṣì ọ. kó lágbára púpọ̀ oníkiri táwọn yorùbá ti gbọ́rọ̀ òdodo wọ́n lè wá wọ pé eh, bó o ti ẹni bẹ́ẹ̀ ṣe à tọ́ba débẹ̀ wọ́n tó mọ́tò lọ báyìí. sẹ́mi àwọn abirin pé ibi tí ọlá lábá pọ̀ sí ibẹ̀ ni kíni o ibẹ̀ ni òdodo wa kò dẹ̀ rí bẹ́ẹ̀. so because wọ́n believe pé làwọn tí wọ́n ń gbèyàn sórí ayé nàánà máa kọ́kọ́ hàn èèyàn bí kásájú jọ máa lo jet ọgbọ ah, n <laughs> ti ń lò gan kọjá bẹ́ẹ̀ so from there àwọn èèyàn ṣe kí ni yóò kàn máa kó àwọn ọgbẹ́ lọ torí pé wọ́n máa rí àwọn àjòkó mọ́sálásí àwọn amẹ́sẹ̀lẹ̀ máa gbọ́ kọ́là lọ́wọ́ kọ́là òṣèlú ìjọba abẹ́ máa ṣe lé ìrìn tó bẹ́tẹ̀ yẹn bá rán ọ̀tọ́lọ̀ ń ṣèdára fún ìlú àpọ́lọ̀ ń ṣèdára fáwọn èèyàn àwọn tí wọ́n yẹ pẹrẹ tábàlẹ̀ yẹn ṣe kí ni ó yẹ pẹrẹ ayé always said it ó yẹ pẹrẹ kí ló pé ó yẹ pẹrẹ ayé tọ́lọ̀ ọba dára sáànù wa wọ́n yẹ tún sàwọn sàhábà kátó aṣọ pé náà sàbẹ̀ àwọn tí wò tán ibò náà táwa bá inú àwọn mòmìnì òdodo àwọn ọmọ ti bílíọ̀nù èèyàn tó jẹ́ wípé tí wọ́n tẹ́lẹ̀ bá fẹ́ kírun yóò tẹ́ kíni aṣọ shimed láwàní tó wé yóò tẹ yóò sì gbá yóò tẹ́ kíni yóò tẹ̀tẹ̀ sílẹ̀ rẹ̀ ẹ̀ lè mọ pé bílíọ̀nìà ni dẹ́ẹ̀ lè ẹ̀ bá rí pẹ̀lú aṣọ kan just simple jàdùbí àná. èyí tó wá le jù ní pé tí ó bá wá jẹun kò lè ẹ́bà dá jẹun yóò ṣe ni yóò dá jẹun pẹ̀lú ọ̀wọ́ àwọn èèyàn ẹ̀ lè bàbá wa Sheikh Ibn Baz Allah ọlọ́mà kí bàbá yẹn kí bàbá yẹn tó ṣíwọ́ ṣẹ́ ní wọn tábà kí tàrà wí ìtàn ibẹ̀ làwọn àti student ó ṣe ni wọ́n ti máa jẹun ṣe ẹ̀mẹ́ àwọn bẹ̀tọ́rí iman àtọ́látọ́lọ̀ fún wa kò jẹ́ kí wọ́n a máa gbọ́ ṣe ìṣúra máa ń pè ní Sayyid Mutawalli Sha'rawi rahimahullah ọlọ́ba akẹ́ bàbá rẹ̀ nínú ọmọ Egypt tó wọ Saudi Arabia lọ ẹ̀yẹ́ ni pé tó lọ Saudi Arabia kì í ṣe kó kẹ́kọ̀ọ́ mbẹ́ àmọ́ àfáà ni láti lé ó dẹ̀ dé Saudi Arabia ara mọ́mílákà sì dàgbé àfáà ni kí pé àfáà lélẹ́yìn tó máa dẹ́gbà pé àfáà nìyẹn wọ́n wá sọ pé rárá ẹgbẹ́ àga fún ní haramu maka ẹjọ́ máa ṣe kí ni ẹjọ́ máa ṣe wá sí sísá dáadáa bàbá rẹ̀ gbàgà fún yẹn pé kó máa ṣe wá sí ní haramu maka bí haramu madani tó bá ṣe wá sí nǹkan tó bá ṣe ten days tí máa ń lọ kílẹ̀ mà tí wọ́n ṣe fún wọ́n wá fowó bàjẹ́ àwọn olówó wa kó owó wa pé eléyìí ò gbọdọ̀ padà sílé bùkátà rẹ̀ ó ti pọ̀ ẹlẹ́ẹ̀kejì abùkátà kárùn lọ́wọ́ kí sẹ́yìn òfin lè ṣe kíni kò lè gba jíjẹ bí tani bí abdullahi bin mubarak kini bin mubarak káàna mina làkìní yá mina lùlámà àǹfààní olówó ni wọ́n ní tí abdullahi bin mubarak tó bá lọ sí umra bùtà sọ́dọ̀ àwọn sálà tó bá lọ sí umra wọ́n ní yóò agbáwọn yàtọ̀ àwọn ẹ̀là ta lọ àwọn olóòlò umra ẹ̀já máa múra àwọn ọmọ yẹ wa wọ́n wá ti máa dirù díẹ̀ díẹ̀ ṣe pé wọ́n ràkúnmí nǹkan kan wọ́n gùn lọ oúnjẹ ìgbà wo wọ́n dẹran wọ́n ṣe bá yóò wà ní kan náà dín ká má ṣe gbogbo ẹ̀tàn ọlá yóò wà ní ìjà pàdé mọ́ṣáláṣí kálukú ó sì pé kí ni kó kẹrù rẹ̀ wá tọ́mọ́ kẹrù dé níjọ́ tí wọ́n lọ pé ọlá ní kálukú ti gbé ràkúnmí rẹ̀ dé àdó yóò wà ní oya kálukú kẹrù sí ni mọ́ṣáláṣí àgbẹ̀ ẹ̀kọ́ sí ni àgbèrè aláìpẹ́ yìí tọ́mọ́ kẹrù tán yóò yóò wá ti di ẹrù travel fún èèyàn ọ̀kan pẹ́lú lọ́gọ́rùn-ún yẹn yóò wá ní tẹ́ ẹ bá dé láti múra ẹ wá dé kí ni ẹ wá dé bẹ́ẹ̀ rù. káàna yóò ṣe ilà Malik ibn Anas wọn máa ń ránṣẹ́ sí Malik ọmọ Anas yóò sọ fún pé iktubu ilayya hajatuki afẹ́ kó o sí wa àfa àwọn Malik tó wà ní Medina tẹ́ ń wàhálà báyìí ẹ kọ bùkátà yín sí wa ká ṣe kí ni o ká jọ ránṣẹ́ sí i. so àwọn arígbé ìgbẹ̀ làwọn afáwọn náà ti lápá wọn wá ní ìjọ kan bàbá abdullahi bin bas wọn wá ń jẹun ìfọ àbílẹyìn aṣáájú wọn ń jẹun àwọn àtàwọn ọmọ áfíríkà kan wá pẹ̀lú wọn àwọn bí ọmọ áfíríkà yẹn pé kẹ́yìfà máa ṣe àtúkùn ìnáàkì báwo ni láìbù yín níbi tẹ́ ti ń kẹ́kọ̀ọ́ à ah, ó lè díẹ̀ bíi seventy five pounds egyptian pounds ni wọ́n ń fa àwọn bá ní kẹ́yìfà bóòlù yẹn ṣe fẹ́ tó ẹ bóòlù ọ̀sẹ̀ fẹ́ máa sẹ̀mí pẹ̀lú kíni sẹ́fẹ́ pants bàbá rẹ̀ sí sọ fún bàbá ní kí wọ́n lọ mú kíni wá ṣẹ́ẹ̀kì ṣe mọ̀ pé àwọn ọlọ́run sànú àwọn èèyàn àwọn amú ṣẹ́ẹ̀kì lé bàbá ní kàn kọ ṣẹ́ẹ̀kì bàbá ọ̀dẹ̀ rí nà rahim allah yes alhamdulillah bàbá ọ̀dẹ̀ kíni wọ́n rí nà bàbá ní wọ́n àfi ní tí wọ́n sáyẹ̀nsì bàbá wá sáyẹ̀nsì bẹ́ẹ̀ wọ́n wá kọ fígọ̀ sí àwọn àníkó lọ kọ fígọ̀ fún rẹ̀ واعلموا واعلموا قد سبع فإن الذين هم أراضينا بادي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين يرحمهم الله الله يرحمهم تكن ó fa wọn lè bàbá ọ lórí dáadáa ọlọ́run ṣàánú wọn ayé wa bá wọn wá jẹ ìyá ayé ẹ̀ ayé ò tí wàá dọ́wọ́ àwọn kan wọn lè jòkó táwọn èèyàn má gẹ́gẹ́ bá àjọ ànábì nù sọ pé ti ń tẹ̀lé àtọwọ́ lò sí wọ́n ní nígbà tí lọ bá róòmù nígbà tí ó lọ bá ó àwọn oníṣègùn ní ń tẹ̀lé anabi ní nípa sani anabi wa muhammed sallallahu alayhi wa sallam abu sufyan bin hal abu oni ǹjẹ́ àwọn ọlọ́lá ni àwọ̀ àgìníyà am duafa sí àwọn ọlọ́rọ̀ ni wọ́n ní àbá àwọn aláìní ó ní bal duafa ó láwọn ọ̀lẹ́ni ó ní wàdálíkà àtibá ar-rusul ó ní báwọn atá máa ń tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run sí ṣe nù ẹ̀rí kí opposite ni ọ̀rọ̀ wa fẹ́ jẹ́nsìn ẹgẹ́dẹ̀ ọpọ́sìtì kí ìyẹn ni pé àwọn ẹbẹ́ rò pé ọ̀lẹ́ òtẹ̀ láàfáà máa ń sìn so wájá káwọn àfáà máa wọ́wà kúwà wájá káwọn ọmọ náà wọ́n ṣe kí ni ẹwọ́wọ́ owó òṣèṣẹ́sìn o òṣèṣẹ́sìn sí o ẹ̀lọ́ òṣèṣẹ́ ń náà torí kéèyàn òfin ráyè yẹn yóò kí màá kó ṣe farada kó ní wàrà kó kó lè ráyè yẹn àmọ́ táwọn àjọ ànábì lóhùn sọ wípé àwọn tí tẹ̀lé ọ àwọn aráàlú ìlú ọzọ àwọn tí wọ́n lè lẹ́yìn fìkìrà wà láàrin wáyà wọn tí ń lọ láyé báàbí àrọ àwọn wọn ìyẹn ni pé bọ́ọ̀ sọ fún ọ bọ́ọ̀ sọ ọ náà o. wọ́n kàn tẹ̀lé ọ. wọ́n máa lọ́rọ́ lọ́kùn àlẹ́yìn àmì ọ̀hún. ìyẹn ni pé àtúwá rí pé àárí bá kan wa ọ wọ́n lọ́lá jù wá lọ so àbùkátà kárí pé lẹ́vù ẹtì gẹ̀dẹ̀ ẹtì pé táwọn ọmọ bẹ gbowó lọ́wọ́ àwọn olówó ọmọ bẹ gbowó lọ́wọ́ àwọn olówó tí àwọn bẹ gba kọ́ńtrátì kan ní ayé wọ́n bẹ gba kọ́ńtrátì níbi kan yóò lọ yá mọ́tò ní yóò lọ lé kí ni àtàṣọ yóò nítorí pé bọ́ba ṣe pìrìsẹ́ǹtì ààrẹ packages ni ìbẹ̀rẹ̀ ní kíni ti bẹ̀rẹ̀ irọ́ àti àbòsí torí contract tí ò lè execute tí ò lágbára rẹ̀ yóò sọ pé òun lè ṣe kíni òun lè ṣe kò dẹ̀ wọ́ ọ̀tẹ̀ so wọ́n wá rí pé àwọn tó ń tẹ̀lé ọ ìwọ̀n ò lọ́lá tó wà nù. Nàá. Bẹ́ẹ̀ni lọ́dúnrún ń ká èdè. Mo bá mọ̀ ní pé òfurọ́ ni irọ́ lẹ́sìn kí lẹ́ ń pa ẹ wá kí ni basis wọn ẹ̀yin náà gbọ́ basis wọn kí ni basis wọn wọ́n ní basis wọn lẹ́fídẹ́ǹsì wọ́n kà rí i pé ajẹ́ pé yúrọ̀ fọláhàkè là yúrọ̀ fọláhàkè bẹ̀rẹ̀ rìjáàlì wàláàkì yúrọ̀ fọláhàkè rìjáàlì bẹ̀rẹ̀ hàkì. àwọn máa ń rí i pé àwọn wàrà wọn lówó ẹ̀hẹ́n tó dodo wà nìyẹn. nù èèyàn máa ń mọ òdodo yóò wà lè mọta ní kíni o àwọn yóò tó àmọ òdodo tán yóò tó dábẹ́ àwọn tí wọ́n ń sọ òdodo ní problem قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده وآتاني رحمة من عنده فعميت عليكم ألزمكموها ألزمكموها وأنتم لها كارهون. قال يا قوم أنا ابن نوح عليه السلام وكنت أسوأ قال يا قوم أيها الجن in kuntu ala bayyinati min rabbi bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́ ń wo material material the common issue in kuntu ala bayyinati min rabbi tó bá kí wà lórí evidence ìtumọ̀ ẹ̀ tí sọ fún wa pé kí ni ẹ̀ sí lórí evidence kankan tó bá jẹ́ pé ọlọ́run wá ṣàánú mi ó fún mi láwọn ẹ̀rí tí mo lè rí wípé bó ṣe rí nì ala bayyinati min rabbi tí mo rí evidence tí mo lè ṣàlàyé fún pé ẹ̀rí nì ọlọ́run ló yẹ kẹ́mẹ́ kí ni kẹ́ máa jọ́sìn fún náà. wàhálà ni rahmatan min indi. ẹ̀kejì ni pé ìkẹ́ ọlọ́run kò wà restricted séèyàn kan yàtọ̀ sáwọn kan wàhálà ni rahmatan min indi. àwọn afọwọ́ ni mo tafsir sọ pé wàhálà ni nubuwatan min ọlọ́run wá ṣe ní láàrin ẹbí látọ̀dọ̀ kí ni látọ̀dọ̀ ẹ̀. fàáhùn mi àlẹ́ ikún. gbogbo àwọn àbí ẹ̀ẹ̀ṣẹ́ kí ẹ̀ẹ̀rí ìyẹn pé kìí ṣe gbogbo èèyàn náà kọ́ ní mọ ọrụ ó máa ń ṣẹlẹ̀ nígbà mìíràn láàrin wa bàbá rí èèyàn kan tọ́lọ̀ ń sàánú ẹ̀ lágbolé ẹ̀dígẹ̀dẹ̀ ọlọ́kàn ṣe kí ni ó kẹ́ ó wá dìde ní bàbá máa ti ṣe yìí òǹda ẹja wò báyìí báwa báwa sí sọ fún wa nǹkan kan ó wà wò pé ọmọ sì bá wù ìjáwọ̀ lòun náà kéwù ìjọ wo ló kí ń kọ́ ní iṣu sẹ́yìn tí ń sọ yẹn sódodo ní àbí kíni kì í sódodo tó bá dàtí níbi pírísẹ́ǹtì ẹ̀ dáadáa á tẹ̀lé ni à ní rò pé ọmọ sìfáwù ìyẹn omi àwọn ẹ̀tọ́ máa ń ṣe kíní kan tí ò dára rárá àdáwàtò ila Allah laysa muqtasirun ala baladin duna baladin ìpèpè sójú ọ̀nà tọ́lọ́ kò sọ pé àjogún ẹ̀ kò sí ìlú tọ́lọ́run ò sí kí ni Allahu ya'lamu haythu yaj'alu risalata olóòmọ ibi tó bá ń gbé mẹ́sẹ̀jì rẹ̀ sí kò sí ẹni tí ò lè rán ẹlẹ́ni ẹni tí sọmọ ọ̀fà yìí ẹni tí ṣe kí ni ọmọ àtọ̀wọ́rìn wá ní wàá máa sọ bá àpín tá à ń ṣe dá ó bá àwọn ìlú kan jẹ́ tá bá rí i pé ọmọ tí ìsọmọ ìlú wọn máa ń ṣe wá sí the problem is that sódòdó ló ń ṣe kí ni o ló ń sọ torí pé tójú òdòdó yẹn lè pamọ́ fún yín fa omi àti àlẹ́ kún tẹ́yìn ò bá ródòdó yẹn tọ́lọ̀ máa fi hàn ẹ́ ńkọ́. alólùsìmùkù mú wa ní bàbá wa ródòdó a sọ fún yín náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé ká fọ́ọ̀sì yín lórí ẹ̀ ṣé ká fọ́ọ̀sì yín lórí ẹ̀ ntaba fọ́ọ̀sì yín lórí ntọ́kẹ̀ yín ò fẹ́ ntọ́kẹ̀ yín ṣe kí ni tó kọ̀ àmúlùsìmùkù mú wa ṣé ẹ fẹ́ ká jẹrin nípa pé dandan kẹsì kí ni bẹ́ẹ̀ ká fẹ́ kẹ́ ẹ gbà willingly torí pé ńlá ìkìrọ̀ àti kí ni ó fi dì í ti páwò sínú ẹ̀sìn afẹ́ kẹ́kẹ́ mọ̀ pé ẹ̀rí mi tó gbogbo tẹ́ ń sọ yẹn kò sẹ́yìn bẹ́ẹ̀ anolism kù mọ́ a sẹ́ka pọ́ọ̀sì yín. wà á tún náà kárí mú. láàrin pé òdodo tá sọ fún yín ẹ̀ gbọ́ a lè fọ́ọ̀sì yín lórí ẹ̀ náà. ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون ولي وأتاني رامة فمن عندي أنلزمكموها fa umiyat alaykum anzumkumuha wa antum la wa ya qawmi ó ní mo tún gbẹ̀yìn jọ ni la as'alukum alayhi mala Allahu akbar ó ní ẹ̀yin jọ mi Ànábì Nuhu alayhi salam fún wa ní káyà rẹ̀ yẹn ó lẹ́yìn jọ ìtumọ̀ ẹni pé tí mo sọ fún yẹn bóyá kò yé yín tó bóyá torí pé ẹ lówó ló jẹ́ máa sọ tí ẹ ń sọ yẹn bóyá títẹ̀ tí mo ń pè yín ẹ rò pé kẹ́fìlẹ́ ṣe kí ni o kẹ́fìlẹ́ fún mi lówó ajẹ́pẹ́ min asas nàjà àdáwàtò dáì aláìyẹ̀kú na ìtìrá máa fi aidin nas ohun tó lè jẹ́ kí olùpèpè sọ́dọ̀ ọlọ́run ó láṣeyọrí jùlọ táwọn ènìyàn fi yára tètè yára ṣeyọrí òní kó má jẹ́ pé ń pè wọ́n torí tí ń lọ́wọ́ wọn. láàṣà alùkún. láàṣà alùkún àlẹ́ yìí máa. láàyè mi wọn láàṣà alùkún àlẹ́ yìí á jẹrọ.

àdébọ̀ Muhammad ìkí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá sẹ́mi pé wọ́n fóònù náà lọ́ṣọ̀ns wọ́n dẹ̀ sọ fún wa wọ́n ní wá tó bá jẹ́ pé owó ọ̀fẹ́ lówó ni sọ fún wa àwọ̀ ọ̀dà owó jọ fún ẹ wọ́n lọ́ lọ lájú láàrin wa tó wá rò pé owó láàsálùkùn àlẹ́ ìmáàlá gẹ́gẹ́ bá inú ṣètìkì kò í sowó tó bá jẹ́ pé owó ni owó kọ́ ni pọ́lẹ́mù àwọn ànábì ọlọ́run sọ fún wa ń jẹ́ òní owó kọ́ ni kí ni pólẹ́mù àwọn ànábì ọlọ́run owó kọ́lẹ̀ wàhálà wọn tó gbogbo tí wọ́n bá bùkátà ọlọ́run ẹ̀ ṣe kí ni ó máa ń ṣe fún wọn owó kọ́ èmi ò rówó nù wàhálà wọn owó bá ti wá jẹ́ wàhálà àwọn ànábì ọlọ́run owó ò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ jẹ́ wàhálà olùpèpè àfẹ́sì owó gbọ́dọ̀ jẹ́ wàhálà torí pé tí mo bá ní lápò báyìí tó ti yé tamadasco tafẹ́ ní ìdí rẹ̀ ọlọ́run aṣàlékún kẹ fún bàbá yẹn ọlọ́run ṣe bàbá yẹn lápèjúwe tó ga níbi ká pé yẹn kó má jẹ torí owó ojú ó rọrùn kó jẹ pé gbogbo ọlọ́lá ayé tí bàbá bá ló bá kò sẹ́ni tí ò má bẹ̀rù rẹ̀ àtàlùkà àfihàn àtàkìlókè inú ọlọ́lá ọmọ ìlú rẹ̀ tí ò yẹ kó rí sí nǹkan kan èèyàn kan ṣoṣo tí sulukamba rí lọrin bẹ̀rù jù tani o máa ṣe padà ó bẹ̀rù rẹ̀ bí ẹ̀kọ́ ni ọlọ́run akẹ́kọ̀ọ́ torí pé kí ni ó máa pé kí ni o òdòdó kò ní bí èrè ti bẹ̀ lọ́wọ́ yín tàbá wò sẹ̀mí ayé tí bàbá yẹn ga pụpọ ni so kò ní ẹ̀rí bá mi kan pé ó yá problem tí ó dẹ̀ kí dáwà ó tètè tẹ̀ wájú káwọn tètè gbà lọ́wọ́ àwọn èèyàn ó ní débi tí ti ṣe dáwà á náà ká tó ṣe kẹ torí mo nípa ẹ so that kí ó tó di pé kíní ìjókòó yìí nídìí owó kíní kankankan ìgbà wo ẹ jẹ́ ká máa ilé fún wa ẹ wọ́n máa fún yín ní five hundred thousand owó tí ò ní túmọ̀ ẹ máa fún yín ní two hundred thousand so fiye káwọn adáyẹjọ tó ń tọ̀ lẹ́yìn ìsìn ṣọlá àwọn àgbọ̀ wá sí báyìí ní ìsìn tani ó gbọ́ wá sí wọn lè gbọ́ ọmọ tí wọ́n ti bùkátà pé ń tẹ́ ẹ fẹ́ lẹ́sẹ̀ kí ni o ètò ìkọ́wọ́ gbà lọ́wọ́ àwọn. rahim allah ṣe tajudeen anur ọlọ́wọ́ akẹ́wà wa tajudeen anur náà lọ́fọ́ àti bàbá àtàlẹ́kùn kẹ bàbá yẹn náà tó ti tí máa ń lọ wá yóò wọ àti yẹn èmi kan ó kàn jọra o tó ti jàlábíà yẹn ò ní lápò ló bá tán pèlè pé o. ìgbà tó wá rí táwọn ọ̀fẹ́ máa fowó tírèzì òun káàkiri nǹkan kan tó wá parí wá sí àárọ̀ pé ẹja fún lórí ọ̀nà wọn ti mú wa ìtàwọn ń fọ̀ ẹgbà tẹ̀ ẹ̀rá kò fi sí táwọn ń fi síbo orí tébù yóò wá ní òkè tó ṣẹlẹ̀ ní wípé ẹ̀hẹ́n àwọn afáyẹ̀ ti dé owó ọmọ òrukàn ìyá kan tẹ́ ní ọmọ rẹ̀ ó rẹ̀ ní ọ̀sìpítù ijó ní ẹ̀jẹ̀ ká tètè owó yìí tó anídìí sí o yóò wá kó fún ló bá tán so kí la bá lọ bẹ̀ ni pé la as'alukum. wàyà mi la as'alukum alayhi màlá. mo tí mo ń pè yín sí mi ò béèrè mi ò pè nítorí kí ni o nítorí owó alimalu dúkìá ni wọ́n pè bẹ́ẹ̀ ó lè má jowó gangan só ti yé ó lè jẹ́ àwọn ayé náà ọlọ́mọ náà. àlọ́. ẹ̀sán tí mo retí lọ́dọ̀ ọ̀tá ni retí rẹ̀ lọ́dọ̀ yín gan ọ̀dọ́ta ni Allah. àwọn àlẹ́bí ọlọ́run tí wọ́n máa ń retí ó kọjá kí wọ́n máa retí tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn torí bábìlì pé ìyẹn lè kọ dí àwọn ọlọ́rọ̀ ta ni lọ́dọ̀ ọlọ́run ẹ tó padà sọ́dọ̀ wàhálà Sheikh rahim allah ṣẹ̀gbọ́n dábàá bá tí wọ́n bá lò dandan ní kí tó máa ṣe tó dáa ẹ jẹ́ kárí bá appreciate ẹ̀ dáadáa. níjọ́ tí Abíọ́lá ló kọ́ ó tún mọ́ṣáláṣí wọn kọ́ àbálẹ́ pé òun ṣe kí ni òun kọ́ bọ́sá sí mi yóò tẹ́ bá kọ́ tán náà ṣẹlẹ̀ pé a ní di mọ́tò náà táwọn àti ṣe dáwà lẹ́kí ń bọ̀ díẹ̀ díẹ̀ lọ. bàbá wa sọ fún mi pé rahimah allah bàbá ní mọ́sáàsì tó fẹ́ kọ́ yẹn mi ò lè gbà kó dáa kọ́ minareti mẹ́rin ẹ̀dùnmọ́ àwọn mọ́kàlì dáadáa minareti mẹ́rin sóró mẹ́rin ló wà ń bẹ̀ dá mú sóró kan tọ́wá ti mú sóró kan fìyókù lẹ́lẹ́ ọlọ́run ṣe kí ni ọ̀ parí ẹ mọ̀ pé torí pé wọ́n rẹ̀ tí ẹ̀sán lọ́dọ̀ rẹ̀ tó bá ṣe ọṣẹ́ bọ́ọ̀lù nìbí kọ́ lọ sí fún in àjíríyà ilà àlọ́wọ́ wà máa sọ. tí ìbá wá béèrè owó lọ́wọ́ yín ànábì Nuhu ní lọ́lọ́run ti kára rẹ̀ tí ìbá béèrè owó lọ́wọ́ yín wà máa ánàbì tọ́ọ̀rì ti nẹ̀bí na amẹ́nu àwọn aláìní tẹ́ ẹni tó wà lọ́dọ̀ mi ní títorí tí í ṣe kí ni o lé wọn o tọ́ọ̀rì.

wọ́n máa ń jòkó pẹ̀lú iṣẹ́ ọlọ́run wọ́n yé lọ́bi kankan so àwọn yàrá máa ń sẹ́yìn mọ̀ pé ah, ó sì dẹ́gbẹ́ náà bá a jẹun bí àwọn àbúrò rà kankan ṣẹ́jára sáà àwọn tí wọ́n ní nǹkan yìí àwọn fúkọ̀rá lọ́wọ́ a máa ah, àwọn eléyìí wọn ò ní nǹkan míì ńkọ́lọ̀ máa ní kó wá tó bá sẹ́kù ni wọ́n máa ṣe kí ni wọ́n jẹ mọ́tásí làwọn ti ń jòkó sí n ní ẹ̀ lé wọn òun ló fà á yà wà látà tó rédè lẹ́rìí. wà látà tó nílẹ̀ ní àjà ọ̀gá ọ̀gá ọ̀hún ti wà láti wà sí ìrú ìlú lọ́wọ́ sáà. àwọn عليك بحساب من شيء وآل حسابك عليهم من شيء فتقول لهم فتقول لأجرائهم. الفرق بين النبي لك ما عليه àwọn tí wọ́n ń pe ọlọ́run tí wọ́n ń ṣèrántí ọlọ́run láàárọ̀ àti kíni ní ìyálẹ̀ta tó o bá lọ lé wọn fẹ́sẹ̀ tó ń tó o bá lọ lé wọn fẹ́sẹ̀ kú mìíràn torí pé àwọn olówó àsìkò àdébì náà mú choice wa pé oṣù ọlọ́run bóyá ká wá àsìkò kan táwọn ò máa wá àsìkò táwọn ṣe kíni táwọn náà máa wá àwọn olówó máa fẹ́ gbọ́ wà sísẹ́ màkà náà máa fẹ́ gbọ́ ńgbà míì wọ́n wá sọ pé tó ṣẹlẹ̀ ní pé àwọn náà fẹ́ kọ́ mọ́sálásí sínú ilé. nǹkan ló bí wàásí tí ogun wọn so ti nígbà táwọn ará yẹn eh, àwọn fẹ́ foundation ẹ máa wá nílé àwọn wá sí kí ni wá sí rárá ẹ lọ ẹ sponsor wá síta ibi tábà kọ̀ọ̀kan bá wà kó máa bá wá sí rẹ lọ tí yín kó tó kàn yín kẹ́sí kí ni o kẹ́ńdán owó fáwọn èèyàn ẹni ẹ wá gba nǹkan o kí wọ́n rẹ̀ ṣe kí ni ó gba nǹkan máa lọ. bẹ́ẹ̀ ni kò rọrùn fẹ́ẹ̀yẹ̀ tó jọ́ lọ́lá kó kọ́ mọ́sálásí rẹ̀ sínú bo sínú ilé tí ó bá kọ́ mọ́sálásí kò nídìí kó kọ́ mọ́sálásí sínú ilé kó ní mùsọ́lá nínú fúláàtì rẹ̀ gan ìyẹn láàyè kan tí ó ti máa ṣe kí tí ó ti máa kírun àmọ́ mọ́sálásí masjid kó sì lẹ̀kùn rẹ̀ síta kára wá ara ẹ̀yìn wá kí wọ́n dìjọ máa tó sáfù ìyẹn náà pè ní kí ni almasjid kì í ṣe mọ́sálásí tá a ti pa tó yẹ kójọ́ tí bàbá bá dé nìkan àtúnwá àti security náà láti èkó ni wọ́n ṣe kí ni o kò tún wá ní kí n bẹ̀ náà security nìkan ló ṣe kí ni o ní ọ̀rọ̀ kírun tí máa tún wọn kírun ọ̀yá. وما أعرفهم الذين wọ́n pàdé ọ̀dọ̀ wọ́n pàdé ọlọ́run ọba wọn bẹ́ẹ̀ ni wọ́n jèrè pẹ̀lú tí wọ́n ń ṣe bóun ó ṣe ń ti bá lọ lé bóò ni yóò sì rí innahum mulaqu rabbihim walakinni araakum qawman tajhalun àmọ́ mo rí wípé ẹ̀ ń tẹ̀ ń ti bẹ̀ wá tí ń bá lọ sí kí ni tí ń bá lọ ń tán wá lọ́dọ̀ ni lóore jù ló ká tẹ́ mọ̀ ní ẹ̀ ní ṣe báyẹn níjọ́ táwọn olóró àwọn aláìní lọ wọ́n wá bó ń pé yá Rasulullah záàbà alùdòsú bèlòdòdò àwọn ọlọ́lá ti ń kó kíní ìlọ́tàn wọn náà ti fẹ́ já sí o yusalluna kama yusalli wọ́n kírun báwọn gẹ́gẹ́ ní bá ṣe ń kí wáyọ̀ sùn mú náà kama yasum àánà tún gbàwẹ̀ báwọn gẹ́gẹ́ ní na ṣe ń gbà yàtọ̀ kú nàbí lè àwọn àlè yìí ó dábò tó adájú pé wọn ò yọ owó àwẹ̀ àti ìrun àti kílẹ̀ kalẹ̀ fún ọlọ́lá kan ẹjọ́ òun ò gbá rẹ̀ lọ́dẹ kí n sọ fún wa tí a máa sínú ní jábà láàyè kan ẹ̀yin wà pé kò sí nǹkan kan ọlá ọlá ọlá ọba dẹ́dá ni bàbá tó páàkì ọmọ jíìpù kalẹ̀ tó ti yẹ ó sì gbé tírè jáde lẹ́yìn kíni lẹ́yìn mọ́tò ó sì gbé síwájú mọ́ṣáláṣí àtòun àtàwọn tó mọ̀ ìlú àtẹ̀ntẹ́ ọmọ wọn ti ní kíni wọ́n sì jọ ń jẹ wọ́n sì jẹ tó sì palẹ̀ mọ́ tí o sì gbé sẹ́yìn ọkọ̀ talẹ̀ pamọ́ padà ó sì kí ni ó sì kí má gírìpù ó sì ń lọ òun ló mọ tó tó kí ni ń tó ń wá ó wá ní ẹ̀kọ́ mẹ́rin ẹ̀kọ́ mẹ́rin ẹ̀kọ́ mẹ́rin kó mọ́ wàláàkì ni ìrìn ẹ̀mí ara kọ́ mẹ́rin mo rí bẹ́ẹ̀ mọ́ tí ṣe yín ẹ̀kejì ẹ̀ẹ̀mọ́ tó lè ṣẹlẹ̀ sí mi tí ń bá tẹ̀ sí kí ni tí ń bá lọ lé wọn náà. ويا قوم من ينصرني من الله إن فررتم أفلا تذكرون ويا قوم lẹ́yìn ìjọ mi ما ينصرني ta lẹni tí ó ràn mí lọ́wọ́ gan ń tọ̀ra tùn tí bá lọ bí wọn. mímọ wa ta lẹni tí ó sàn ṣe fún ta ló fẹ́ gbà mí lẹ́ lọ́dọ̀ ọlọ́run tí bá lọ sí kí ni tí bá lọ lẹ́nu ó lágbára pọ̀. torí pé àwọn ẹni ọlọ́run ìdáyà rẹ̀ tó bá fẹ́ sí fún èèyàn kan wọ́n máa ń dùn gan anybody tó wó lè jẹ́ ó máa ń jẹ́ káwọn sàhábà wà wà very social wọ́n yìí fojú èèyàn pẹrẹ èèyàn pẹrẹ wó èèyàn kan ẹ ti gẹ́ bẹ̀ pé èèyàn kan ó kírun ó wá fẹ́ béèrè kankan àbí ó fẹ́ bóyá ọlọ́run kan ṣàdédé ìyẹn ló fà á ìjọ tí Abdullahi ibn Umm Maktum tó wá bó ṣe ọlọ́run níbo níjòkó ó wá fẹ́ bí lọ́rọ̀ kan bẹ̀tì níjọ́ yẹn àwọn ọlọ́lá kan wà lọ́dọ̀ ànábì wa Muhammad sánábì ti ń gbẹ̀ngbẹ́ pé kọ́lọ̀ ń tẹ̀jẹ́ kan náà ṣe kí wọ́n gbà. torí pé torí wípé ó ti kó ó kó àkólé kan lórí wọn bí báwo eléyìí bá gbà àti ó gbà lára ní ó ṣe kíni yóò pọ̀ abdullahi ọmọ maktum tí ò rí náà afọ́jú sí wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí sí abdullahi ṣe ń béèrè bẹ́ẹ̀ làwọn ẹ̀rọ ń kọjú sí anabi anabi wọn ò ká ṣe sùúrù ṣe sùúrù sẹ́tì mùjálàbà ẹnu wọn bá tá anabi sọ fún pé tí ó tètè kọ bí ara sí yẹn ọlọ́run ṣe kíni ó bá ó ní abasa máa dáre ká ọlọ́run pa anabi rẹ̀ àbẹ́wò kó pọ́nlé ó yẹ kó sọ pé kíni abasa muhammad wàtàwálà àmọ́ tẹ́kí ni. abasita wàtàwàlẹ́ta. aláhùn o rí i pé abasita wàtàwàlẹ́ta ó sì fajú ro owó ayé yìí padà bẹ́ẹ̀ torí pé ó mọ̀ wípé àníyàn rẹ̀ ìṣeké kò fẹ́ dáhùn ó mọ̀ pé àdájọ́ ọlọ́run kò sẹ́ni tí òun lè jíṣẹ́ yẹn fún ọlọ́run ti mà àmọ́ fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ látara rẹ̀ kí ló dé tó kóró ojú kò wá dákọ rẹ̀ kò wá lọ́dọ̀ mí ó ní àbáṣà ó wá lò wípé third person singular wọn ní àbáṣà ó korò ojú sẹ́kọ̀ọ́ yẹ pé ọkọ̀rò ojú sọ́lọ́ mẹ́rọ ànẹ́bì ni ó ní ọkọ̀rò ojú wátàwálá ó wá yẹ́yìn padà á ń wọn tó lo second person third person singular yẹn lọ á ń já àwọn làánà nígbà tá a fọjú wa bá wọ́n yẹ sẹ́ wá padà pé wọ́n máa yí di níjà. wọ́n máa yí di níjà yẹ̀dẹ̀kà bẹ́ẹ̀ yóò sàkọ̀mọ́ rẹ̀ fọlọ́ ẹ̀mí rẹ̀ fọlọ́. àwọn yẹ̀dẹ̀kà bàbá ń bá àwọn ọmọdé rọ. tó bá bá sọ̀rọ̀ ọlọ́run tọ́ ọ̀rọ̀ létí ọ̀rọ̀ ọlọ́run ó ṣe láǹfààní. sọtì ìyẹn rí pé tárùkù kí náà pè tárùkù làbàlàbì yá àti kéèyàn òfin tó yẹ kó kọ́kọ́ ṣe kalẹ̀ yóò padà ṣe o ọlọ́run máa ń bá wọn ànábì rẹ̀ ó máa ń bá wọn ṣe báwọn. náà àlìdáyà lọ́dọ̀ ọlọ́run ló wà. أفلا تذكرون نعم. ولا أقول لكم ولا أقول لكم ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تستري أعينكم أن يؤتيهم الله أن يؤتيهم الله خيرا والله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين ولا أقول لكم mi ò lè sọ fún yín o mi ò kí ni màá yà yìí mo fẹ́ ká ká gbó lórí ẹ̀ lónìí tá a ní fẹ́ ká dáadáa torí pé n tó ba dá yìí jẹ́ ó tó ń bá dáwà ìpèpè sójú ọ̀nà tọ́lọ́run tó ń bàjẹ́ púpọ̀ rẹ̀ tọ́lọ́run bá dáadáa ń bẹ̀ kó dáa lóun láàkó òun rẹ̀ ọlọ́run ó wá fi wá sínú ẹni tí ó pèpè sójú ọ̀nà tọ́lọ́run pẹ̀lú ẹ̀mí mímọ́ torí tọ́lọ́run tí dáwà ò bá ti jẹ́ torí tọ́lọ́run kò ní lápá lára àwọn èèyàn kò ní lápá àfi kó jẹ́ torí tọ́lọ́run ó ní wàlá àkúlù lákùn. wàlá ó yẹ kó lọ pé máa kúlù tù làkún mi ò sọ fún yín o ó wá ní wà lára kúlù ó lòun fi lè mọ̀ lárí yìí ìyẹn pé òun wí fún yín nìsín òun sì nípa àtó sọ fún yín pé ìdí kàzá ìrùlá pé bóyá pẹpẹ ọ̀rọ̀ kan mo lówó kan tó wà lọ́dọ̀ mi tí màá pín fún yín <laughs> tó bá torí rẹ̀ lẹ́bi wá ṣe kí ni lẹ́bi lẹ́gbàá tèmi àmọ́ lónìí ńkọ́ lónìí ńkọ́ àwọn èèyàn máa ṣe wá sí ẹ sì mọ̀ pé ṣe kí ni ń pè pé bẹ́ẹ̀ ni ó bá lówó ọ̀dọ̀ wa ní wà. wàlá àlàkùn wọ̀nyí. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún ṣe bá rí rẹ̀ tí ò yẹ ká bá lọ́wọ́ àfa kan ilmul kini ilmul ghaib kí ló ń tẹ̀lé ilmul ghaib ìmọ̀ kọ̀kọ̀ ó ní àwa mọ bá tì mí báyìí rẹ̀ ó ṣe dá ọwọ́ wa ló wà bàbá yóò dà yóò dà fún sì ní òní dà fún kò ó gbogbo alálẹ́yìn kọ́ ló dà Yes. torí pé bọ́ọ̀lù yóò ṣe máa halẹ̀ máa ń tó jẹ́ pọ́lọ̀ fúnra lálẹ̀ lóhùn lòún ní wàyíndàwú màfáàtì òrùka yìí. ọlọ́run ló ní kọ́kọ́rọ́ ọkọ̀ ọwọ́ ń ló wà ó ní yóò sọ fún mo níwà kọ̀kọ́ ajẹ́lẹ́ tí tó bá wí náà ṣe kí ni òun náà wí bẹ́ẹ̀ òun náà ṣe kí ni òun لو كنت أعلم الخير لاستكثرت من الخير وما مسني السوء tó bá jẹ́ pé mo bá nímọ̀ kọ̀kọ̀ ni à orí mi bá pọ̀ gan ṣẹ̀kọ̀ láti sọ́sọ́ kí ni ó dì náà kí ni unseen pé mi ò mọ̀ àfi tọ́lọ̀ bá fi mọ̀ mi so bẹ̀tí tí wọ́n fi ń pè wá ń sìn àfà gbogbo tó wọlé pẹ̀rẹ̀ ń táwọn èèyàn máa ń fi sábà lọ ọ̀dọ̀ wọn ni pé ó mẹ́lẹ̀ wò wọ́n náà ó sì kí ni ló fọ́jú jù torí pé tí ò bá fọ́jú ní kò yẹ kádàwò kankan kanú ayé rẹ̀ tó bá rí ọmọ ma kú mọ́ lóògùn lọ́wọ́ báyìí ó sì lóògùn lóògùn tí rí náà táyà rẹ̀ ó bẹ̀ ọ̀yá. wàlá àkúlù ìní mẹ́lẹ̀. wàlá àkúlù ìní mẹ́lẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ mọ́tò wá rí tẹ́mi mo mọ́jú kẹwàá rí mi rí pé kí ni màláìka ní í ṣe yes bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùpèsè sójú ọ̀nà tọ́lọ́run wọ́n máa ń fẹ́ pọ̀ sí ara wọn bí bàbá wọn làwọn ṣe kí ni àwọn làwọn mọ́jú ẹ sọ pé ẹ̀mí bàṣà sóti ẹ̀mí bàṣà ẹ gbà wípé abara èèyàn ni mí mo lè ṣe mistake mo dẹ̀ lè ṣe kí ni mo dẹ̀ lè right gẹ́gẹ́ bá àwọn sálàbù ṣe máa ń ṣe nìyẹn wọ́n ní fàáyín asọ́tù fàkóòlù mi nì tẹ́ bá rí pé mo bá sọ̀rọ̀ kan tó bá ṣe déédéé ẹ ṣe kí ni o ẹ gbà lọ́wọ́ mi wọ́n ní àtàtù tẹ́ bá rí pé mo ṣe mistake ẹ ṣe kí ni ó ta ilẹ̀ yà ẹ dá kí ni ẹ dá padà sí mi Imam Shafi'i rahimahullah ó ní ìdásọ́ al tẹ bá rí tọrọ Ọlọ́run bá ti àdísì ànábì tó bá ti lálàáfíà tó jẹ authentic wà ó wà mẹgbàhádì mọ́sàbí ní gangan nu sẹ́yìn tèmi tẹ́lẹ̀ wọn ẹsẹ́ kíní ẹ̀fí lẹ̀lẹ̀ ṣe pé kò rọrùn táwọn afọ wọn sọ pé ah, ọ̀rọ̀ táwọn bá sọ kò sọ̀rọ̀ mi lẹ́yìn rẹ̀ mọ́ àá ah, kò sí wá wa yuraddu ilayhi àti Málìkì àti mọ́mọ́ Ahmad àti mọ́mọ́ Abu Hanifa sọ́tì àti máa Málìkì náà máa sọ pé sọ̀rọ̀ gbogbo àwọn gbogbo wa lè lè wa tẹ́ àwọn ọ̀rọ̀ kan tẹ́ kí mú ẹ tó bá wù lè sọ̀rọ̀ kan tẹ́ sọ ni kò rí bẹ́ẹ̀ ẹ̀ sọ ìgbà àárín ọ̀rọ̀ ọ̀dọ̀ àyàfẹ́ ma bụ ń bẹnu sàárè yẹn wọ́n ní dáhùn Málìkì wà náà bó ó wà nínú masjidi madani ó wà n ní sọ fún pé màláìka lè rí olójú kò rọrùn tá sọ kankan tí ò bá rí bẹ́ẹ̀ ẹ ní láti take one to ransom ẹ kàn fún wa lẹ́ excuse mi èèyàn làwọn náà jẹ́gẹ́dẹ̀ àǹfààà ẹ̀fọ́ báyìí ṣe máa ń ṣe àǹfààà èèyàn mi náà kì í ṣe kí ni kì í ṣe màláìka wọ́n máa rí bẹ́ẹ̀ jẹun bóyá mú kiri kan látọ̀jú ẹjẹ́ káfọ́ òbí five alive àbí nǹkan tó sáà ṣe tó bá lọ àtẹ́yìn náà tiẹ̀ máa mú nǹkan tó dára ẹ̀. ó ti yé wa the same the same thing wọ́n máa rí tí ẹ olùpèpè kan tó bá ṣe a single mistake ibẹ̀ làwọn ìwà lọ sí kí ni o wọ́n wà lọ kọ sí. Ah, àṣé òsẹ́ni lórí ilẹ̀ náà torí kí ni wọ́n là kúlù ìnù ìmàlà mi ò sọ pé màláìkà ni mí àwọn ni màá sùnmùn láyà sùn àlá àmàrà òun àwọn ni wọ́n ìṣẹ́ lọ ìyẹn pé bóun ṣe jẹ́ àdẹ́bì yẹn òun lè ṣe mistake òun dẹ̀ kọ́ lòun mẹ́jù àárín òṣùlùmọ̀ ẹ̀ àdáwà kálukó neutralize mind ẹ̀ yes àwọn afọ lè ṣe mistake tọ́ bá ṣe mistake àdẹ̀lẹ̀ pè wọ́n pé àrùn ah, ọ̀rọ̀ yìí ò sí kí ni rí ó kẹ́kọ̀ọ́ hikma táàbí bá wọn sọ̀rọ̀ ni wisdom bóyá ọ̀rọ̀ ẹgbọ́ sí báyìí náà ló ṣe rí tẹ́wọ́n sọ pé sí báyìí náà ló ṣe rí tàbí wọ́n ti gbọ́ yé ló kẹ́kọ̀ọ́ ni ló kẹ́kọ̀ọ́ zálà ni wọ́n máa ń pè zálà zálà kí àbó kan ṣe kí ó ṣe ti kó yẹ yóò rẹ̀ padà. ولا أقول للذين تستوي أعينكم أن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين ولا أقول للذي تزدري أعينكم mi ò dẹ̀ ní sọ fún yín pé àwọn tẹ́ ẹ fojú ẹni yẹpẹrẹ wò yẹn àwọn tẹ́ ẹ fojú yẹpẹrẹ wò yẹn àwọn tẹ́ ẹ fò bẹ́ẹ̀ láǹkì. lẹ́yìn òbí ọmọ ọ̀rọ̀ ọ̀fọ̀ yẹn. wa bẹ́ẹ̀ bá tiẹ̀ wàá lóore kò ní sẹ́rù ẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ mọ kankan ẹ̀ aláìní ó yẹ kí yóò fojú yẹpẹrẹ ó kíni wó èèyàn kan alhamdulilayi alakola hàn ọlọ́wọ́ bá dọ́là ló máa ń ṣe kíni ló máa ń ṣe orí ẹ̀fẹ́ dà ọ̀rọ̀ mo jó lówó mo jẹ́ ìran mo jẹ́ dúdú àti jẹ́ kẹ kò kán orí ọlọ́wọ́ bá dọ́là o ọ̀kan náà ọmọ ẹ̀yà wa jọ́sọ̀ bùrìsẹ̀ sọ́tì ó kírun fún wa ní kíni o masalasi haramu madina ọmọ lọ́rin ni Allahu akbar ayé gbọ́dọ̀ tó ní ọmọ Nàìjíríà ó jẹ́ ìmáàmù kí ni o ìmáàmù Mẹ̀dínà ọmọ Yorùbá ńlẹ̀ lọ́rẹ́ afáwọn sàlùmí yes ó jẹ́ kí ó kírun fún wa ìyẹn ni pé tí ìbá jẹ́ wípé ìṣàkóso àìsàlùmí ò màá rántí ó kọ yẹn o kọ wọn gẹ́gẹ́ sí i tó ti ẹni ẹ parí Sudan ó parí másàlẹ̀ Sudan ó lọ sí ilé ìdílé ní ní kíló ló ń jẹ́ ní Madina tó ti wọ́n tẹ̀ ó kírun ilé pé mi ṣe kírun ìkọ́ òpin òun rẹ̀ ní tí ó kírun kọ́ o tẹ̀sí kì í ṣe bí tọ̀dọ̀ wa pé àfa ìhìn náà kírun. kéyìn wo tó dúró mẹ́rin wọ́n tún wá ní kó máa ṣe dáwà bá ṣe ṣe fún bàbá wa ṣèkò wa ṣèkò eh, Abdulwahab Ajia ọlọ́wà sàlẹ̀ fún bàbá náà wọ́n bẹ́ẹ̀ lọ rí nínú àwọn tí mádání àwọn afá mẹdínà sọ pé jókòó níbo níbi táyà mọ́ mẹ́lìkì jókòó sí tí ẹ̀kọ́ tó ní oore pé ẹ̀yin náà jókòó mi ẹ̀ wá máa dáhùn ẹ̀ lẹ́kọ̀ọ́ tí àwọn kékeré sọ ọmọ nàìjíríà ni wọ́n ń dá lẹ́kọ̀ọ́ ọmọ mo àyè káwá gbọ́ pé irú àwọn ẹ̀yẹ làwọn kan wọ́n máa fojú bákan wò wọn káwọn sọ pé àfáàlù súnmọ́ làwọn ẹ̀yẹ <laughs> so ẹ má pé láàkúlù lákùnlé lẹ́nu tẹ́lẹ̀rí àyùnùkùn láyìn tí àwọn ọlọ́ khairan àwọn táwọn fojú kéré wọn o kì í dàgbà kì í sẹ́sìn ìran kan ó máa ń fẹ́ ni tó bá fẹ́ ìdáyà yẹn kò sẹ́ni tí ò lè fún ó lè jọmọ ó lè jọmọ ó lè jọmọ aláìní ọlọ́dọ̀ ẹ̀jẹ̀ kìíní yóò fò lórí náà. Allahu a'lamu bima fi anfusihim. Allahu a'lam torí pé ọlọ́run ló mọ ti ń bẹ lórí ẹ̀mí wọn bá sórí ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá lè ṣe dá sí bẹ́ẹ̀ lọ́wọ́ sì fún wọn lórí sí wọ́n ní bùsọ̀lá ìnáwáyá yóò tẹ̀lé àtọ́yá bùsọ̀lá ìnáwáyá yóò tọ́ àlàtọ́yá bá ní èèyàn bá ṣe dá sí bẹ́ẹ̀ lọ́wọ́ sì máa ń fún yàn lọ́rẹ̀ ń sí tí àníyàn àwọn òbí tán bí èèyàn bá dá yóò sì àmà rẹ̀ lórí rẹ̀ ó lè ṣe wọn lẹ́ni ọlọ́run àyọ̀ ọmọ bàbá rẹ̀ bá tó wá ńgbà sẹ́ni ọ̀bàbà rẹ̀ ṣe kíni kò dà ó dẹ̀ jẹ́ kọ́ máa dáadáa ó já ta tara wọn jáde Allahu a'lam. ìmọ̀ àwọn òǹkóṣe ọlọ́run máa ti bẹ lórí ẹ̀mí wọn. ìní ìdádámínà sọ́ọ̀lì ni. ìní ìdádámínà sọ́ọ̀lì ni. a jẹ́ pé tí n bá lọ ṣe ń tí ẹni kí n ṣeun èmi náà ti wà ní owó wọn ọlọ́run alábòsí ni ẹ wà wẹ́n ní rí ẹ wo dáwà ọ̀rọ̀ ẹ ti sún wọn lẹ́yìn táwọn tẹ̀síwájú lọ́la ọ̀rọ̀ yẹn ti sún wọn ó fi àdú ah, ẹ̀dá wo leléyìí awí wíwí wọn ò sáti ẹ̀ mọ̀ ẹ ti gẹ̀ẹ́sẹ̀ wọ́n kàn ah, ẹ̀yìn ò tiẹ̀ ẹ̀ wá láwọn kan tẹ̀lé tẹ̀lé táwọn olówó tẹ̀kàn ah, ọlọ́run ló ń pín kínní náà táwọn bá ní èèyàn kan ní ẹ̀sìn ẹ̀sìn tání ẹ̀sìn Allah kì í ṣẹ̀sìn lárúbáwá o torí ẹ̀ ló àjọjọ́ pé ọ̀rọ̀ olóòmù dín olóòmù ṣẹ̀ríà kò sẹ́ni tí ò lè fún níjọ́ ni wọ́n fún ọmọ Uganda tí jẹ́ ọmọ Uganda yóò jẹ́ ọmọ ọmọ Gambia yes yóò jẹ́ ọmọ kí lókè ọmọ Gambia ó há tí màá ṣe mistake tíra tó tí ò bá bẹ̀rẹ̀ tó seventy kó tún yes dúdú ni ó láwọn ò tí ì ọpọlọ rẹ̀ rí. ó ní kí ni àwọn ò ìrírú ọpọlọ yẹn rí ó há Bukhari Muslim Abu Dawud Nisai Tirimizi Ibn Majah àti láti mú sọ fún ikọ̀ kárẹ́ máa ń tó báyìí o láti ojú nùkùnù rẹ̀ ó lè tó báyìí ìní ò tó báyìí mélòó ní méjì mo ti ka mẹ́fà fún wa ní ìsìn yes ah wọ́n dẹ̀ gbé wọ́n tẹlifásẹ̀ láì eléyìí sábà rí bẹ́ẹ̀ tí mo sọ fún sábà rí wọn yẹn wọ́n èdè wọn lọlé o tí ó bá wá lọlé wọ́n sọ ní pé eléyìí ò gbọdọ̀ lọ waste gẹ́gẹ́ bá wà sí ní waste material lọ́dọ̀ tiwa. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين الحمد لله Thank you.

bí ó sì ṣe ní pé tọ́wọ́ já sí pé àyílà ti wọlé kọ́ tó di pé yóò gbéra yóò wọkọ̀ yóò gbọkọ̀ wọ́n gbéra ń mọ̀ lọ gẹ́gẹ́ bá rẹ̀ ṣe wọ́n ṣe àní bí ó wà kí àyílà sì lásàgbé rẹ̀ kọ́ tó di pé yóò gbéra kákòókò bá tó àmọ́ kásìkò bí aago mẹ́wàá ọ̀rọ̀ mẹ́ gbéra àyílà ò tí ì tó rẹ̀ kásìkò lásàgbé ó tó a sì kírun a kì í kírun ó lẹ̀ bífọ́ àkókò so eléyìí ò ní yóò farabalẹ̀ títí tákòókò àlàáfàrí fi tó tákòókò àlàáfàrí bá wá tó bọ́lọ̀n bá kádàrá pé wọ́n rí sọ̀kalẹ̀ sí tí wọ́n ó ti lè kírun yóò sọ̀kalẹ̀ yóò kí ayé àlàáfàrí rẹ̀ bẹ́ẹ̀ rògbẹ́sọ́mìyé yóò kí ayé àlàáfàrí rẹ̀ ní kíkí ti onírìnàjò wọ́n wá ṣẹlẹ̀ wípé ìrìnàjò rẹ̀ sínú orí ọ̀pọ̀ tó jìnnà ọkọ̀ sì ní dúró. ọkọ̀ sì ní dúró kèsì lọ́wọ́ lọ́wọ́ ọkọ̀ kò tí ẹ̀ ní dúró pápápápá pọ́tàpọ́tù ní lọ wọ́n sì gbé aláàbò bí mọ́kànlá sí mọ́kànlá àbọ̀ ọkọ̀ sì ní dúró ẹ̀tọ́ àwọn èrò tuntun ẹ̀lúrẹ̀ àtìmọ́ lórí síṣẹ́ kọ̀ọ̀kan so nínú situation bẹ́ẹ̀ yẹn láwọn àkókò ìrun kọ̀ọ̀kan ó ti gbà pé ọkọ̀ yìí ò ní dúró táwọn fi káyà àwọn gírí ìṣá ìgan so ìṣẹ̀lẹ̀ ìsìláàmù gbà á láàyè kódà níyàn kó ká ilá rẹ̀ lákòókò ilá rẹ̀ bó ṣe jókòó nínú ọkọ̀ náà irú nínú ìṣòyú bí ọ̀rọ̀ yóò máa sàmì fún rògbò yóò máa sàmì fún sòjú wọ́n ní àmì ìforíkẹlẹ̀ yóò máa rẹlẹ̀ yóò máa lọlẹ̀ du túrùkú lọ so tó wá ti ká ìyá rẹ̀ mẹ́rin òkígbé tó wá ti gbọ́n ti dìnà gan àyà méjì alásàgbẹ̀ méjì lápapọ̀ alásàgbẹ̀wádé òkíbẹ̀ àti ìgbà aláyè òkíbà tó bá wá alálùwàlá ń kọ́ kò láǹfààní àti ṣàlùwàlá ó ti di dọ̀rúrà yóò máa kírun aláhá láti yìí lórí kọ̀díṣẹ̀ tó bára rẹ̀ bí aláàárẹ̀ tó wà lórí bẹ́ẹ̀dì kò rẹ́ni bú yẹ̀pẹ̀ fún olélórí kò rẹ́ni bú yẹ̀pẹ̀ fún akọ́pá ilá tó kò lè fẹ́ra dìde ní tó wà náà yóò mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà la ka ẹni onírìn àjò yìí sí ọlọ́ọ̀bà lè pẹ̀lú àkóso rẹ̀ wálẹ̀ torí pé ọwọ́ náà lẹ̀ ní wá wà bóyá lẹ́yìn ilé àlásàrì yẹn bóyá kò ní dimọ́ gírígì sọ́sì kọ́ wá kí n bẹ́ẹ̀ gbà láyé wà fún àmọ́ tó bá dá lójú pé àá gbẹ̀dẹ́ ìbáyé tó sí sí sàdí àá sọ̀kalẹ̀ ó fi irun lára balẹ̀ tèyí kí àìláàdà látàrí rẹ̀ papọ̀ ọ̀nà àárẹ̀. Now, ìbéèrè ẹ̀ kejì lọ wípé ẹni tí na onísànpadà onísànpadà tó sọ̀kalẹ̀. Láì àádẹ́ tàlẹ́. Now, ìbéèrè ẹ̀ kejì wípé ẹni tó fẹ́ sínú ó ti dáná sí fún ara rẹ̀. So, ó wá ń sínú lọ́wọ́ ní ọ̀rẹ́ rẹ̀ tí ìṣẹ̀lẹ̀ sí mùsùlùmí bá wọlé tó lè fún jẹ́ fún jẹ́ bẹ́ẹ̀ ìsì rẹ̀ nù ọ̀yẹ́ rẹ̀ èyí yóò tó fi kún ẹwà ìsáwò yà á àti yóò tún máa fún ìròyìn ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ náà ìbéèrè lẹ́kẹta ni wípé àwọn owó tá a máa yá lórí nẹ́tíwọ̀kì yẹn ní ti kírẹ́dìtì rẹ̀ ti kírẹ́dìtì rẹ̀ wá tán o lè yá kírẹ́dìtì ìgbà tí wàá fi lówó lọ́wọ́ tó wá di pé ọba wa ti ra káàdì ọlọ́dẹ náírà báyìí ó kọ́kọ́ já wáyé ọdún ti jẹ gbèsè mi tó ń fọ́nrán náà lọ́jà yóò ní tó gbà tí wọ́n já báyìí ojú rẹ̀ kọ̀kọ́ yá àmàrà ah, nísìnyí o ti gàrí kò jẹ gbèsè yóò tún rà mí ìwà ó tún yóò twenty naira fifty naira lórí ẹ̀ àbí òníyọ tó ọba yá hundred naira hundred naira fọ́nrán òtún gbàlọ́wọ́ rẹ̀ gbogbo ara mọ̀ rìbá àìsàn rìbá ojúlówó rìbá ni wọ́n yà á ẹ wọ́n yà á rárá rárá ẹ̀bọ́ ògọ̀ fa ẹ̀bọ́ ògọ̀ so rìbá náà torí pé ọ ti gba condition wọn kí táwọn condition wọn ti gbà á ibi lọ ẹ̀yà mi lówó màá yáwó yín iye ẹ̀ bá láǹfààní àti yọ ní ẹ̀yọ lówó tó wà láì wàhálà ìgbà tó kò fẹ́ lọ. Báyọ̀ bá ti wà. Ta ni dúró?